admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán aago aago mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíìs tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nàmbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanna road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed gun mustapha asala sàràfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pẹ́ zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé olùyẹ̀ká máa lọ.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 pé ní òní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù march nínú ọdún two thousand and twenty-six àgbàlérò pé a ní ìpàdé lónìí láti pépé aṣọ ọ̀rọ̀ àná òkà aṣọ ọ̀rọ̀ ànábì fúnra wa kó máa jẹ́ gẹ́gẹ́ bíi tẹ́tírọ̀ ìrántí àlọ́ òde fi wá ṣe kò ń gẹ́ ṣe ní ọ̀rùn fún wa àdúgbò fún àlọ́ òde ṣé kí gbogbo déyìn bá gbèrò tó bá bọ́ sí kò sí ẹnì kankan tó jẹ́ kó bọ́ sí ojú àlọ́ òun àlọ́ kálọ̀ kójọ ìlú ìjókòó dáadáa báyìí ó jẹ́ kó pọ̀ ní ìgbésí ayé nìkan wa torí pé ìjókòó eléyìí olùjókòó déyìn ó balẹ̀ gbé àmọ́ tí inú yẹn ó dùn gbogbo àwọn ìjókòó yìí lè mí à ń lọ kúrò nírọ̀lẹ́ Sunday wọ́n kọ́ síwájú bẹ́ẹ̀ wọn kó tiriti wá síbẹ̀ wọn kó kọ́kọ́ wá síbẹ̀ onísìnyà náà ìtẹ́ ń pè lọ́mọ òun náà kọ́ ọmọ wá síbẹ̀ onísìnyà náà ní báwí o ó gbé wá síbẹ̀ ẹtí ń mẹ́mu ẹtí ń mọtí gbogbo àwọn ìjókòó báyìí ìjókòó téèyàn ò ní kẹ́ rí láti àmọ́ téèyàn ò mọ̀ sọ fún wa lọ pé áá ah, téèyàn náà mo ṣe é nù kàwáyé kálá àkójọ ọ̀sẹ̀ ìfọ̀kànwálẹ̀ lórí àtọ̀rọ̀ àlékún kí á ti gbẹ̀fọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àti gbogbo àwọn sàhábà ànábì tó fi dórí ẹ̀kọ́ kan wa látòrí àwọn tá a wà níjókòó yìí àtàwọn tó tó dé pẹ̀lú wa àti gbogbo mùsùlùmí lágbàáyé kálọ̀ kókè ọ̀kókẹ́ wa ní kẹta yé tába dénú sàárè níjọ́ tába lọ bá lọ kókè wa ní kẹta yé ìwádìí jọ́ọ̀gbìn àti àmọ̀ náà kódà kójọ ọ̀kọ̀ bí wá wọ̀ sínú ọgbà ìjọ náà mo ń kí gbogbo wa látòrí àwọn bàbá ìmọ̀ọ́mù wa àwọn náà ni wọ́n jókòó sí ẹgbẹ́ mi àlọ́ òtí ṣe wọ́n lẹ́yìn dáadáa ó ṣe wọ́n lẹ́yìn tí ń darí àwọn mùsùlùmí mọ̀jẹ̀sì wá darí o ọba tó ṣe ní aṣíwájú mọ̀dà ń padà sẹ́yìn láéláé àgbẹ̀ lọ́sùn hàn ọ̀tá alá àti rí táà ń tọ́ka sí dáadáa báyìí àìní lè tọ́ka sí mọ́ dákùmọ́ fi ṣe àbúrò fún yín àtẹ̀yìn àtàwọn ará ilé yín gbogbo bẹ́ẹ̀ ti wá kó wa sẹ́yìn láyé lónìí lákùnjọ kálọ̀ kó ṣe rọrùn kẹ́tù kó wa wà jẹ́nà bẹ́ẹ̀ àti gbogbo àwọn tí wọ́n gbé ètò kalẹ̀ látòrí àwọn bọ́dà wa bọ́dà Muhammed kí alọ́ kójọ kó bá ní bí ó tì wọ́n olùṣe dáadáa ni wọ́n olùmú olùmójútó tẹ́sí ni wọ́n olùná ni wọ́n èmi náà tí mo jókòó síwájú yìí tẹ́ bá ní aṣọ tí ò jẹ́ kí èjìká yẹ̀ àbí ìjìgá tí òjò ká sọ yẹ àwọn lè wò ẹ àwọn làwọn ò àlọ́ nìkan ló lè sọ dáadáa tí wọ́n ti ṣe fún wa àlọ́ ni wàá yí darúgbó ní ẹ̀mẹ́ta láì láti sọ wa àbá sọ pé àmọ̀ká rẹ̀ ṣùgbọ́n ìkẹ́ àlọ́ nìkan là àmọ̀ká rẹ̀ mò ń bẹ nínú àánú rẹ̀ kó jọ ìtẹ̀síwájú nínú dáadáa kó bá ní máa ṣe fún wa àtàwọn àtàwọn ará ilé wa náà wọ́n jẹ́ kí wọ́n padà sẹ́yìn láéláé olùlá ni wọ́n onífẹ̀ẹ́ dáadáa ni wọ́n onífẹ̀ẹ́ ẹ̀sìn ni wọ́n onífẹ̀ẹ́ súnà àdébì ni wọ́n dákùjọ mọ̀tẹ́ tó pàdánù gbogbo ẹ̀sìn ọ̀tẹ́ tí wọ́n bá ń ṣe láyé nígbà yẹn gbogbo ṣe á rí mi mọ́tòmọ́tò ìgbéraga tí máa ń ba iṣẹ́ jẹ́ kí àlọ́ òfin ní sẹ́yìn lẹ́sìn aláìsí àmà lọ́jà kó sẹ́yìn sí wọn kí àlọ́ sùn náà sàkóbá ní ló tiwọn. ilé ẹ̀kọ́ wa ní dárú sàràfíà nìbàdàn àwọn lójókòó yìí àwọn ní dárú sàràfíà dà àwọn náà lójókòó yìí tọ́ba ní ta ló ní dárò sàràfíà àwọn náà ló jókòó yìí ẹ̀ o lè má tẹ̀ wọn lọ́rùn tí mò sọ yìí ṣùgbọ́n aláwo ní fa amma bi ni'mati rabbika fahaddith ìkẹ́sí aláwo bá ti fún ọ títí tó burú àníbi ni mà ń sọ ní àìlè ká máa rú ìfà ní bàbá ọ̀dà ti jazakumullahu khaira ọ̀gọ̀dì abdul abọ̀fí sàyà àníbi ni ẹjọ́ bá ṣe dáadáa sí ní lẹ́yìn náà wá sọ pé o ṣé o aláwo sọ ọ lẹ́sàn rí o àníbi ni ẹni ẹ oṣù kálọ̀ kójọ Allah ni ọba ṣàkóò ọba tí máa ń dúpẹ́ fún ẹrú bá ní dúpẹ́ fún yín o bá ní sàn ilẹ̀ sàn lóore mú àjẹkẹ́ takú síbẹ̀ máa tún fún yín ní dáadáa kó tó máa bá yín kó ṣe gbogbo àwọn tí ẹ gbé ètò kalẹ̀ ìkànlẹ̀ ṣe níjẹta àbíjọ́ òní ẹjọ́ jimá ọ̀dọ́ tó bẹ ṣe máa ń ṣe náà nìyẹn mọ́kànlélá ìnáwó ìnára àìsùn tẹ́ ìná wàhálà tẹ́yìn náà síbẹ̀ ibi tẹ́yìn ó ti gbẹ̀san rẹ̀ ọ̀nà náà ọba ìjánà wọ́n fi gbìn láéláé wájú tẹ̀ kọ̀ọ̀kan wa gbogbo àwọn ìyá tó wà nínú tí mò ń wò wájú náà àǹbí alọ́sùn náà ta fẹ́yìn náà láti dúró sí yìí wàhálà tẹ́yìn ṣe nínú àwẹ̀ yìí dákùnjọ mọ́tìrì ní ládàá rẹ̀ o mo kí gbogbo wa pẹ̀lú kíkí Islam assalamu alaikum wa rahmatullahi Alama yìí tó lágbára ni ó sì wá bùkátà ká farabalẹ̀ tí a bá farabalẹ̀ ó tún wá bùkátà sí ká gbọ́ lágbọ́wọ́ tó ń pè ní àgbọ́yé torí pé àlámọ̀ yìí tó wọnú jẹ ó kéré tí bọ́bọ́ sọ ti mùsùlùmí nínú mùsùlùmí tó máa tàbá sí ìlú kọjá ìfọ́síwẹ́wẹ́ kádàrá àgàmánú dídí ni ó dá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọ́n ń ṣe bàbá ńlá mistake ìgbà ọ̀rọ̀ kọ́dà tí mùsùlùmí bá wá rí báwọn ó làwọn aṣọ ìdí èdè mùsùlùmí òun ti ẹlẹ́mẹ́rin pè nípa kọ́dà ẹlẹ́mẹ́rin òun ti nípa kọ́dà Yorùbá wọn àmọ́ àwọn tiẹ̀ fẹ́ẹ̀lì báwọn tá àwọn tiẹ̀ fẹ́ẹ̀lì wọ́n ní bó lè ti máa ń sọ ara yóò lè yí ayé kádà padà wọn kàn lè fọwọ́ àgbo sẹ́yìn wọn àwọn ò mọ kankan wọn kàn ń gà gẹ̀ yorùbá ò mẹ́rin ti pa kọ́dà o kọ́dà òsèré rúkùnù sáàyè nínú àbúkárì Islam orígun ẹlẹ́ẹ̀kẹfà ni nínú orígun ìgbàgbọ́ àwa mùsùlùmí nínú àkàlù ìmáì àrùkálù ìmáì orígun ìgbàgbọ́ ẹ̀fà yìí sí mùsùlùmí kan tó lè wà jẹ́nà láì ní pápẹ́tì mẹ́fẹ̀ẹ̀fà kò sí torí pé òun gbàgbà ló ń bẹ́ islam bá ń ṣe. jama orígun ìgbàgbọ́ mélòó mo pé ẹ̀fà agbọ́dọ̀ mọ tí ò sí wàhálà kàkà ń bẹ̀. ìkan nínú orígun yẹn tó jẹ́ lẹ́ẹ̀kẹfà òun ni àlìmáàgbè kọ́dà àlìmáàgbè kọ́dà ìnígbàgbọ́ nínú kádàrà kádàrá tá a wá ń sọ yìí àlàyé pọ̀ lórí ẹ̀ gan-an tí alákòóso nínú kọ̀ọ̀rá àlàyé pọ̀ lórí ẹ̀ gan-an sanibu Muhammad sallallahu alaihi wasallam ló ṣe lórí ẹ̀ kí náà ń pè bẹ́ẹ̀ òun náà ni àtẹ̀sí kò lè gbà àdúrà bí anna kullama waqa'a fil qawl min khairin aw sharrin min Allah ta'ala òjijì rẹ̀ nìyẹn ìní ìgbàgbọ́ ìgbà láti inú ọkàn ọkàn tara tí ó jáde sórí kí ara wa wípé kí ni kí anna kullama waqa'a àfikàwò gbogbo tó bá ṣẹlẹ̀ nílé ayé yìí pátá sí ọmọ ìdéèyàn sí ẹranko sí àlùjọ̀nù sí igi odò gbogbo ẹ̀dá tí aláwọ̀ dá gbogbo tó bá ṣẹlẹ̀ min khairin bóyá dáadáa ni àwùṣàrí àbí aburú ni ìní ìgbàgbọ́ láti inú ọkàn wa yóò jáde sínú ara wa yàánàwó nínú ọlọ́ọ̀rì dáadáa kíkẹ́ àtọ̀wà lọ́rùn ti wa. ẹgbẹ́ wa láti dé mélòó nínú wa ní báyìí ìgbàgbọ́ ẹ̀ tó di bí mo báyà wa. tẹ́nìkan bá ń sá ìtàn tàlàsàkó fi ń ṣe ó jáde lẹ́nu wa náà tí ẹnìkan bá kú nínú ọmọ sùúrù ṣé wọn náà wà nínú àwọn tẹ́ ń gbé káńdù káàkiri tí wọn náà jójó yà káàkiri mùsùlùmí bá ẹ̀yin tẹ́ ìjẹ́ ọmọ yẹn ó dàgbà àdúgbò lẹ́sìn máa ń kọ̀ kẹ́yìn òrùlé ẹ̀ṣẹ̀ òun òrùn ńlá lẹ̀ dá ta lójó ló ńlá ẹni àbí là ìní ìgbàgbọ́ ọkàn tààrà hundred percent bí gbogbo tó bá ṣẹlẹ̀ lóore ní aburú gbogbo tó tẹ́ wa lọ́rùn. mo tí ò tó wa lọ́rùn ọ̀dọ̀ ta ló ti wá jẹ̀ mọ́ ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala. tí èyí bá nírú gbàgbọ́ báyìí yóò fún mùsùlùmí ní ara tí ó bá rí yóò gbà pé àlọ́ ọ̀dà tó bá tún rí ìdàkejì yóò gbà pé ọ̀dọ̀ àlọ́ ọ̀dà ló ti wà. tí ìgbàgbọ́ yẹn bá mẹ́hẹ̀ẹ́ níbi tí yóò wà dààmú ni ẹ mọ̀ pé ẹ ti máa rí inú ọ̀rọ̀ rẹ̀ ẹ ti máa rí inú ìṣesí rẹ̀ ee wọn gbọ́dọ̀ pa mí o ẹgbẹjì ọmọkùnrin òtó wọn lè pààyàn báyẹn a àbí kí wọn sọ fún pé a wọn tẹ sọ fún mi àbí a wọn ní kú lọ́dún tí ń bọ̀ àbí wọn tẹ sọ fún wọn ní a yóò kú ní january two yóò mọ títà káàkiri kò ní ní ìbọ̀kànbalẹ̀ tó bá lára lójú oorun wàhálà ni tí ìgbàgbọ́ yẹn bá ti mẹ́hẹ̀ níbi nǹkan yẹn wàhálà ti dé nìyẹn ká tó wá máa lọ ìpìlẹ̀ kan bẹ tá a gbọ́dọ̀ gbọ́ yé ìpìlẹ̀ àkọ́kọ́ níbi ọ̀rọ̀ kọ́dà òun ni wípé àlùkọ́dà sí lóyún ti hàn tìlà ọ̀pọ̀ ni ọ̀pọ̀ òun ni níbi àwa ẹ̀dá rẹ̀ àbí kí n sọ pé sirlun min asrarillah kọ̀kọ̀ ni nínú kọ̀kọ̀ Allah subhanahu wa ta'ala tí ò fi mẹ́rin bọ̀dì. tó bá pè nǹkan ní kọ̀kọ̀ kò sí tọwọ́ bọ̀ tó bá ti fi tọwọ́ bọ̀ ju nǹkan tí ṣẹ̀rí aláàlẹ̀ fún yàn kò sí ni yóò sọ ìsọkúsọ yóò ro èròkèrò ìpínlẹ̀ lápẹ̀lú ìsọ̀ Allah subhanahu wa gbogbo alamọ kóun ló dá wa àbí bẹ́ẹ̀ kọ́ òun ló dá sọ́mù òun ló dá lẹ̀ gba gbọ́dọ̀ gbà yìí ìyókù tó wà lẹ́yìn rẹ̀ ọkọ rẹ̀ tó bá fi lọ gbọ́ ọpọlọ kalẹ̀ tó ń rò ó wíwí kù ẹsẹ̀ gbóná ọlọ́run tó dá sọ́mù tó dá lẹ̀ tó dá gbogbo ló ti lágbára tẹ̀síwò ara ti wọ́n ní ẹnìkan kò dá kálí wàá dá tó kàn tó kàn dé ibi yẹn ah, tí ìkankan máa ń wà tí òṣìṣẹ́ tó dá yẹn ibo ló ti wá láwọn agbára yẹn tí ń lò wọ́n ní kò ní bẹ̀rẹ̀ àà tó pọ́ sí wíìlì kan mọ́ ní bẹ̀rẹ̀ dá wọ́n ní kò ní parí àà tẹ̀gbẹ́ ni ẹ ti ń kọjá báńkì ẹ̀ wàhálà ti dé ibi tí ó padà bá já òun náà ní kó ṣe nǹkan àbùjú ìdìlà yóò sọ pé kò sí nǹkan tí ń jọlọ ibi ó bá já nù torí pé ó ti kọjá ó ti kọjá nǹkan tíṣẹ̀lẹ̀ àfọ̀mọ́ ó ti lọ tọwọ́ bọ̀kọ̀kọ̀ ọ̀rọ̀ kọjá ọ̀rọ̀ kọ̀kọ́ ni fàmà bayyanahu lana alimnahu amanna bi nǹkan tí sẹ̀rí àbá ṣàlàyé fún wa nípa ọ̀rọ̀ kádàrá àgbà bẹ́ẹ̀ àdèmọ̀ fi ṣẹ̀ṣẹ̀ àní kọjá ẹ̀ bàtí bá ń ba lórí ìtẹ̀yìn lóore wa ma ghaba anna èyí tó bá pamọ́ fún wa níbi ọ̀rọ̀ kádàrá tí ò yé wa sàlámù nàbí wa amanna bi àìsí ìwádìí ṣẹlẹ̀ tó tọ́ bala òṣìṣẹ́ ni sí kẹta bẹ́ẹ̀ ni. wàhálà náà ti àlọ́ àti àfọ̀ àyè a gbọ́dọ̀ bá àlọ́wọ́ ṣe ìfáǹfà níbi àwọn iṣẹ́ rẹ̀ tí máa ń ṣe a gbọ́dọ̀ bá ti fáǹfà níbi àwọn ìdájọ́ rẹ̀ káwá ṣe ìfáǹfà pẹ̀lú rẹ̀ bí ọ̀kúlì náà kọ́ ọ̀sẹ̀rọ̀ pẹ̀lú làákàyè wa tó fi ó ní tó gbé gbogbo nǹkan ló nǹkan tó gbé fóònù tó gbé dání ó ní tó lè gbé tẹ́ ẹ bá ti fi nǹkan tó jù lọ síbẹ̀ yóò dáṣẹ́ wí àwa yìí gangan agbára tí ń bẹ lára wa ó ní nǹkan tó gbé èyí tó gbó nǹkan la lè gbé tọ́ba ti kọjá agbára tí àlọ́ fún wa àní lè gbé mọ́ ààyè ó ní nǹkan tó lè gbà ààyè ó ní èèyàn tó lè gbà ẹ̀rí pé láwọn stadium wọ́n ní lè gba ten thousand people kìíní kan people tó bá ti jù bẹ́ẹ̀ lọ wà láwọn ṣẹlẹ̀ gbogbo nǹkan ló ní àdùn òdiwọ̀n nǹkan tí nǹkan yẹn lè gbé mà. the same thing làákàyè wa ó ní tó lè gbé ẹ gbọ́dọ̀ kọjá ẹ because ọ̀rọ̀ kọjá rẹ̀ àwọn èèyàn sọ nǹkan bẹ́ẹ̀ jìdá tó le dà nítorí pé kí ni wọ́n ti lọ tọwọ́ bọ̀ kọjá agbára rẹ̀ ó wá di wàhálà sí wọn lọ́rùn ìpínlẹ̀ rẹ̀ nìyẹn nínú suratul anbiya suratul anbiya ayàtọ̀ ìpínlẹ̀ aláwùsọ yìí pé láàyè sàlù àmà yẹfọ́n wà hùwù sàlù tẹ bá ti máa yà ẹ̀ dání ẹ̀dí pé àgbà ẹ̀dí parí. aláwù ni láàyè sàlù àmà yẹfọ́n ẹ̀ lè bí òun nípa nǹkan tó ń ṣe wà hùwù sàlù ẹ̀yin ni màá bí. ẹ̀dí parí. kí ló dé tó fi ṣe àkọ́bí ní tálíkà ọgbọkùnrin èyí ṣe tó yẹ pé nǹkan bí láti òun wá lówó ju àkọ́bí lọ lẹ́yìn bá ti lè gbà gbígbé aláwọ̀ ti fẹ́ nù yóò máa dààmú yóò kàn máa rìn káàkiri orí òkè àwọn orí òkè náà máa fi jẹun aa ọ̀ya orúkọ gbogbo àwọn àkọ́bí wa aa àti inú yín láti bá tiẹ̀ jẹ́ wọ́n ti rí iná lóko rẹ̀ ní gbogbo àkọ́bí ẹ̀ máa bọ̀ ẹ kọ orúkọ wọn sínú pépà ọ̀ya kọ gbogbo àdánwò rẹ̀ síbẹ̀ ẹ̀ yóò rí yóò àkọ́ sínú pépà lóòótọ́ òfẹ́ ló òfẹ́ bí wọn ọ̀lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ àbí àdáwò tó wà lára rẹ̀ ọya dáná sún mo ní kó dáná sún òun náà dáná sún àdáwò ti lọ ní àbí. tó wọ́n mọ̀ pọ́pọ́lọ́ ìṣeré wọ́n mọ̀ gbé lábùkí òun náà mọ̀ gbé wọn lábùkí. tó wọ́n bá ti lè gbàgbé bí aláwọ̀ ṣe tó nìyẹn ó ti parí. kí ló fà á láàyè sálù àmì ẹ̀yẹ́fọ́ wà ń kí ni ìsálù. ẹ lè bí nípa nǹkan tó ń òun lòun bí wa ẹ kọ́kọ́ lọ múyùn dání náà báyìí ẹ ń bá ti ọ̀rọ̀ ó ní a kì í bi àlọ́wù ibi kí tó fi ṣe nǹkan a kì í bi òun ni ó bi àwa kékeré tá a ṣe báyìí in tó ṣe yẹn déédéé ni gbé wa torí pé wa tiwa kò lè gbé àádùn níbi tí ìṣẹ̀lẹ̀ àbàtì wá sí tàbá ti dúró ń bẹ́ẹ̀ àní problem hadith abdullahi bin Mas'ud tàbí àníbi wa Muhammad ní sallallahu alaihi wasallam àníbi sọ wípé ìdá dúkìrọ̀ ashabi nínú ẹ̀kọ́ tá níbi kọ́ wa tẹ́ bá ti rí tí wọ́n ń sọ̀rọ̀ àwọn tàbí ní sọkúsọ àwọn tàbí àníbi tẹ́ bá ti rí wọn ibi tó ti ń sọ̀rọ̀ nísọ̀kúsọ̀ ìwé tó wà lọ́dọ̀ yín bíbà rẹ̀ ń rí ikú rí pẹ̀lú àwọn sàbí yóò máa pè sàbí ní bẹ̀ǹdẹ̀wù rẹ̀ yóò máa pè sàbí ní alátẹnujẹ yóò máa sọ pé àwọn sàbí kan kẹfẹ́ yìí ni wọ́n àwọn ọ̀rọ̀ tí wọ́n pé sọ́mà lè di aléwa lórí tí a gbá lọ́wọ́ agbá rẹ̀ sọ́mà ìgbúra àwọn kan báyìí àlejò ìdá dúkìrọ̀ àṣà àbí wọ́n bá ti ń sọ̀rọ̀ sàbí mi ní ìsọkúsọ ọ̀pá àrùn ìkòòrò ẹ̀yin ẹgbẹ́ mi yín dákẹ́ ẹ má bàa ń dájú o ẹ má bàa ń dájú o. àníbi ni wàyí àdúkìrọ̀ kọ́dà tẹ́ a bá ti rí àwọn èèyàn tó ń sọ̀rọ̀ nípa kádàrá tó ń wọnú rẹ̀ lọ tó ń sọ̀rọ̀ nípa kádàrá kí a kí ni ọ̀dà nísìnyí ọ̀dà nísìnyí ìgbàdẹ́ sọ pé ọlọ́run ní máa ń ti gbogbo nǹkan ìgbàdẹ́ sọ pé gbogbo nǹkan ti wà lákọọ́lẹ̀ ẹni tó bá lọ jalè ńkọ́ ńgbà náà ṣé ọlọ́run náà ló ní ọlọ́ọ̀ jalè ni òótọ́ ni ọlọ́run náà ló ní lọ jalè ara ọlọ́run kọ́ lórí ọjà lè wàhálà ti dé àníbi ìdádúkìrọ̀ kọ́dà tẹ bá ti rí ibi tí wọ́n ti ń ṣe tàṣàwùlá tá ń sọ̀rọ̀ nípa kádàrá ẹni ẹnìkan gbé lókè ẹnìkan gbé sàlẹ̀ àníbi nípa àmì kíkó ẹ̀yẹ jákèjì o tẹ bá lọ tọwọ́ bọ̀ ẹ padà kọjá agbára yín tẹ bá dẹ̀ ti kọjá agbára yín ẹ kàn dé mú kọjá rẹ̀ ẹni kò jẹ́ sí ti ń yẹ rẹ̀ òun ló fà táwọn ọmọ ẹ̀ ọ̀ṣẹ́ bọ́ ẹ sọ pé kò sí kẹ́sí jẹ́ gbàdúrà òun ló fà tó sọ pé kò sí àtàrí torí pé wọ́n ti lọ kọjá làákàyè wọn wọ́n ti kọjá ẹ̀ àwọn àbá àwọn sọ̀rọ̀ kan wọ́n sọ yìí pé faman sa'ala lima fa'ala faqad radda hukma al-kitab waman radda hukma al-kitab faqad radda hukma ni àwọn àbá yìí pé faman sa'ala ẹnikẹ́ni tó bá béèrè lima fàálà kílódé tí wà náà fi ṣe báyìí títò fi ṣe èmi ò sáì kàkà ìgbà ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin yóò wà ní àìsàn ẹ bá wa sọ pé kílódé tí wà náà fi fa ìgbà kẹ́ni ẹ̀ tó fi fún lálàáfíà ẹ bá béèrè bẹ́ẹ̀ ọ̀kọ̀dẹ̀ rọ́ọ̀tì àtọkùnrin kìtà ẹ̀yẹ o ti dá ìdájọ́ kùránì padà. Fàmà rọ́ọ̀tì àtọkùnrin kìtà ẹni tó bá ti dá ìdájọ́ kùránì padà káàní nílẹ̀ káfíìrì ó ti di tẹ̀fẹ̀rì. ìpínlẹ̀ ní ká tó lọ síbi tá à ń lọ àṣírí wà ń bẹ́ẹ̀ àṣírí tí Allah subhanahu wa ta'ala tó gbò fún ẹ̀ ó fi pamọ́ fún wa ó dẹ̀ fi díẹ̀ fún wa ó fi yòókù sọ́dọ̀ ara rẹ̀. ó ṣòro gan kẹ́ẹ̀tì lè tọwọ́ bọ̀ tí wà láwọn ó ṣòro ó ṣòro gan tí ìdàkà kọ́kọ́ gbọ́ yí báyẹn pé ọ̀rọ̀ kọ́dà ọ̀rọ̀ àṣírí látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ni. ó fi hàn wá ó fi àwọn kan pamọ́ fún wa ó fi sàdánwò fún wa ta ni ó gbà ta ni ò ní gbà. Abdullahi bin Abbas tàbí ànábì lọ náà ó ní falawa anna falawa anna al-khalqa jami'an àròdú an yanfa'uka bi Abdullahi bin Mas'ud ó gbà ọ́ látọ̀dọ̀ ànábì ó ní kí gbogbo ilé ayé yìí pátápátá wọn kóra àwùjọ àárọ̀ ọ̀tún wọn wá gbèrò wípé àwọn fẹ́ ṣe ọ́ láǹfààní kan àwọn fẹ́ gbé o dípò kan àwọn fẹ́ ṣe àǹfààní kan fún ọ àǹfààní tó wá láwọn fẹ́ ṣe fún ọ yẹn láwùjọ kò ní ìlànà ìlànà ṣùgbọ́n kò sí nínú kádàrá kò sí lẹ́yìn wípé àǹfààní yóò tọ́jú ọ kò sí ń dẹ gbogbo wọn dẹ̀ fúra wọn lọ bá wọn fẹ́ ṣe àdébìnrin lábíyá kò ní rú àyèyè láyéláyé wà ní ẹ̀ṣẹ̀ lájé wà ní ẹ̀ṣẹ̀ ẹ̀dìbí báyìí wà ní ẹ̀ṣẹ̀ ìyẹn túmọ̀ sí pé nǹkan tó bá wá látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala òun ni máa ń ṣe é ṣe àdébìnrin the same thing láwù àrọ́ọ̀dù àyàtò olórúkà ìṣẹ́ láwùyà òdì ìlàbù àlè tán bá fẹ́ ṣàbùrú fún ọ náà àbùrú tán fẹ́ ṣe fún ọ yìí àlọ́ òkọ́ọ́lẹ̀ ẹ̀sílà kọ́ọ́lẹ̀ kò sínú kádàrá pé yóò ṣẹlẹ̀ sí ọ. àníbì ni wà nílé ṣe fún ọ. àníbì wá sọ̀rọ̀ kàtó lágbára ó ní wà ẹ̀yà ànàmá aṣọ ọ̀dàdà làbíyá kan ní ìdòkúyà. lọ́wọ́ ma ẹgbẹ́ gbogbo tó bá ṣẹlẹ̀ sí ọ ó ṣẹlẹ̀ sí àwọ̀ ẹ̀ ó ṣẹlẹ̀ sí ọmọ ó ṣẹlẹ̀ sí ọ̀gẹ̀gà ó ṣẹlẹ̀ síṣẹ́ ó ṣẹlẹ̀ sí ọba ẹ̀ lábíyá kan ní ìdòkúyà nǹkan yẹn ìwọ náà ló fẹ́ bá ṣẹlẹ̀ wà má àtọ́ ẹni tó bá kú ọrùn tí nǹkan yẹn ò ṣẹlẹ̀ sí ọ lọ́ọ̀mọ̀ ẹ pé làlùyà kan ò lè sùn ìgbà nǹkan yẹn ti wà lákọọ́lẹ̀ náà ní kókò ní báyìí ó ti wà lákọọ́lẹ̀ bẹ́ẹ̀. so àwọn nǹkan yẹn yóò mọ̀ pé wà sáfíìsì ike ọ̀rọ̀ kádàrà ọ̀rọ̀ tó lágbára yìí. ìjọ kan bẹ níbi hadith àbúrò rà ó ní kọ́rọ̀ jà rasulillah sallallahu alaihi ó láti bí ìjáde sí wa ń dọ̀kan àwọn tàbí kọ̀ bẹ́ẹ̀ nàtàlẹ́ ọ̀sẹ̀ òfin kọ́dà à ń sọ̀rọ̀ nípa kádàrà báwa náà ti máa ń ṣe náà ni àwọn á sọ̀rọ̀ nípa kádàrà ẹnìkan sọ tiẹ̀ ẹnìkan sọ pé rárá ẹnìkan sọ pé báyìí ni ẹnìkan sọ pé báyìí ni àdébí wa jáde bàbọ́dì wa la àdébí wa bínú gan hàtà ìhìnbá wájú òkú débi jẹ́ pé ìbínú ẹ̀ hàn ní ojú ànábì ojú ànábì méjèèjì ó dẹ̀ pọ́n. ànábì wa sọ pé àbíhádà òmìnirítún ṣé nǹkan tí àlọ́ parí láti ẹ̀ka ẹ̀ náà ṣe rèé àbíhádà òlékútún ṣé nǹkan tí àlọ́ dá yín fún nìyẹn ibi ká ẹ máa ṣe ànábì ni ìlànà àhálà kan mọ́ ń ká ẹ̀ nà kọ̀dùlákùn nǹkan tó kó ìparun bá àwọn tó síwájú yín àwọn ìjọ tó síwájú yín ìdókò parun báwọn náà lẹ́yìn náà ń ṣe yìí o ẹ̀yin náà sàdáńsà rúfì ààrẹ àmọ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ìbáǹfà nípa ọ̀rọ̀ kádàrà kìíní yẹn padà kó bárun ìparun bá wọn wọ́n ta kó gẹ́gẹ́ ń jẹ́ kádàrà ìparun bẹ́ẹ̀ dé bá wọn báyìí. àdúgbò wa wọ́n àwọn sàbí pé ẹ̀yin náà ṣe bẹ̀rẹ̀ ẹ fi ọ̀rọ̀ kádàrà lẹ̀ ẹjọ́ máa bá tiẹ̀ lọ. na. Ndaba bá wọnú ẹ̀ ẹ ẹ bàtà sọ báyìí ó yẹ kó rí báyìí bàtà sọ báyìí ó yẹ kó rí báyìí tó sọ báyìí ó yẹ kó rí báyìí ara ìdíṣẹ́ ti sàlàyé fún wa àgbà wọlé ìdíṣẹ́ bá sàlàyé fún wa tó pamọ́ ẹ má dá ẹ má fi wọn báyìí ó yẹ kó rí báyìí. ìwà tó ti rí báyìí ẹ̀kọ́ ìwà yìí nínú àwọn ìjọ tó ti síwájú tí wọ́n tún ṣẹ́kù sí àwọn méjì ìjọ méjì àwọn ni wọ́n sọ nípa ọ̀rọ̀ kọ́dà kan ìjọ alákọ̀ọ́kọ́ òun náà ní àìkọ̀dàríyà tí mo péjọ náà èyí ṣe kọ̀dìríyà tẹ́ǹṣe táwọn èèyàn ṣe ní ìbára sọ ọ̀rọ̀ kọ̀dìríyà kọ́ kọ̀dàríyà wọ́n sọ níbi ọ̀rọ̀ yìí àwọn ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn àjàbàríjà kí ni mo pe jọ náà àjàbàríjà àwọn méjèèjì náà sọnù lójú ọ̀rọ̀ tá a sọ yìí wọ́n sọnù tó lé gan ní ogo àwọn kọ̀dàríyà yà nígbà tí wọ́n wo ọ̀rọ̀ kọ́dàrá lọ tí wọ́n wo lọ wọ́n gbé sọ́tún wọ́n gbé sósì wọ́n padà wá takò kádàrá wọ́n ní ibi tí ọ̀rọ̀ já sí ní ma qaddara Allahu af'ala al-khalq ọmọ èdè èèyàn ní í ṣe tó fún ara rẹ̀ tẹ̀sí sẹ́wà tó gbé wọn lọ. àlọ́ ẹni ọmọ èdè èèyàn ní í ṣe tó wù ú torí pé ní ìsìn tẹ́yìn bá lọ ṣiṣẹ́ ebi ni tẹ́yìn bá ṣe báyìí tó bá sá fún mọ́tò ni ìdá náfàáwù àlùkọ́dà wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ kádàrá wọ́n ní ọmọ ìdé èèyàn ní í ṣe nǹkan tó wù fún ara rẹ̀ wọ́n sì ní nǹkan tó bá ṣẹlẹ̀ síyàn àlọ́ wò sí tẹ́lẹ̀ ìgbà tó bá ṣẹlẹ̀ yẹn náà làlọ́ tó ń mọ̀ ẹ̀sìn yẹn mọ́lẹ̀ báyọ̀ o ẹ̀ pé wọ́n hàn nínú àwọn ẹ̀sìn míì tó wà lágbègbè tiwa náà àwọn náà ó sọ lẹ́nu wípé nígbà tí ọlọ́run dá ayé ayé wa rí jòjò inú ọlọ́run wa bàjẹ́ tàbí sòṣe ọlọ́run ò mà tẹ́lẹ̀ ike ẹlẹ́ ayé máa padà rí jòjò ìgbà tó wá pé àtìgbà ẹgbà ní ilé ayé máa di jòjò mọ́ mi lọ́wọ́ inú ẹ̀ wá bàjẹ́ àwùjọ ìlà alima màkàna wàmáyà kùnà wàyídà kàna kayfa yakun àlọ́ wo mọ nǹkan tó ṣẹlẹ̀ èyí tí ó padà ṣẹlẹ̀ ó mà tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ báwo ni ó ṣe rí gbogbo ẹ̀ ló ti mà kò sí kankan tó bá àlọ́ lójijì ìgbà tó bá ṣẹlẹ̀ sí àwa ní bá wa lójijì ìjókòó gbogbo wa jókòó yìí níta àmàlà làmà yìí ìtí ó ṣẹlẹ̀ sí wa ní a second lẹ́yìn bá a ti jókòó ìkòsẹ́yìn ìgbà tó mà wà láyé aláwọ̀ náà ti máa ń jẹ aláwọ̀ ti máa jẹ àwọn kọ̀dàríyà ni ìgbàgbọ́ tiwọn tí wọ́n fi sọnù níbi ọ̀rọ̀ kọ́dà òun ni wípé wọ́n sọ wípé Allah subhanahu wa ta'ala kò sí kíni kò sádàra ẹni tì ọmọ ìdéyàn ní í ṣe nǹkan fún ara rẹ̀ ìwọ tó rẹ̀ ọ́ ìwọ ló ṣe wàhálà tó fi rẹ̀ ọ́ nípa lọ kádà rẹ̀ ìwọ tó lówó ìwọ ló bójú tó ṣe ẹ̀ tó fi lówó ìwọ tó rọ́jà tà ìwọ ló wá lókẹ́sàn gidi tó wò rajà ìṣọ́ ìwọ tí ìyàwó ẹ̀ kú ìwọ ló tètè gbé lọ sí tù tó ń ṣe bẹ́ẹ̀ kó ṣe ọ̀nì máa kọ́ dàrọ̀ lọ́ọ́ ṣe à àlọ́ òkádà rẹ̀ ẹni bẹ́ẹ̀ òkádà rẹ̀ ẹni ìdá àjẹpẹ́ lọ́jọ́ tí wọ́n ní ìsìn báyìí wọ́n gbà pé iṣẹ́ tí ọmọ ìdẹ́yìn bá ṣe ta ló ṣe fún ara rẹ̀ òun fún ara rẹ̀ ní ṣe àlọ́ òun lọ́wọ́ kankan ní ibi bẹ̀rẹ̀ ibi tí ọ̀rọ̀ wọn já sí nìyẹn o àwọn àkọ́kọ́ nìyẹn àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn ni àwọn kí mo pé ẹ ti gbàgbé yàbá yíyà àìṣeun yàbá yíyà kí ni pírọ́blẹ́mù táwọn níbi ọ̀rọ̀ kádà ìdàkejì táwọn kọ̀dà yíyà yà ìtàwọn tẹ̀ sọ ni wípé gbogbo tó bá tẹ̀lé sí wa pátá àlọ́ òní pọ̀ sí wa àní ìṣẹ̀dá kankan. lágbára láti ṣe anything àlọ́wù ló pọ̀ sí wa bẹ́ẹ̀ pé lọ ṣe àwọn tá ń kírun ló pọ̀ sí wa ó jẹ́ wá ń pààyàn ẹni tó gbé ban tó lọ sí báńkì tó lọ fọ́ báńkì èso náà kádàrá ni àlọ́wù ló ní kó lọ sí àyè sílẹ̀ ẹni tí ò bí lọ sí tù lọ ara rẹ̀ ó ní pọ̀ sí ẹ̀. àwọn tẹ́ ya kékeré tán forí balẹ̀ fún òòṣà tán forí balẹ̀ fẹ́ bọ́ aláwọ̀ náà ló kọ́ sí wọn sílẹ̀ ẹ̀ríkà àwọn ilé ìjọba ṣàkíyèsí àwọn gbà yìí pé ọmọ èdè yìí ò lọ́wọ́ níbi gíní níbi kádàrà tẹ̀gbé ìdàkejì táwọn kọ̀dàríà kọ̀dàríà gbà yìí pé kíni ọmọ èdè èèyàn ló ní kádàrà ara rẹ̀ kò tí fi ń jẹ́ kádàrà lọ́dọ̀ tiwọn ìntò bá ṣe ìwọ ló ṣe ìntò bá ṣe ìwọ kọ́ ló ṣe àwọn jàbálẹ̀ àgbàgbé rárá o ọmọ èdè yẹn ò ní agbára kankan ju pé gbogbo tó bá ṣẹlẹ̀ ẹni tí ń dẹ́ṣẹ̀ ẹni tí ń jalè ẹni tí ń mutí ẹni tí ń pààyàn ẹni tí ń kírun ẹni tí ń yọ zàká ta ló ń pọ̀ ọ̀sẹ̀ tó kó máa ṣe Allah subhanahu wa ta'ala àwọn náà tún sọ nù bẹ́ẹ̀ àwọn ahlus sunnah wal àti àjẹmùsùn ni kí ni ìgbàgbọ́ tiwa sí kádàrá ìgbàgbọ́ tiwa sí kádàrá ni wípé gbogbo nǹkan pátápátá àti dáadáa àti ètí èsì dáadáa ta ló kádàrá rẹ̀ Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ Allah fún wa ní ìṣẹ̀ṣà láti túùsì ìta bá fẹ́ ṣe méjèèjì ta bá fẹ́ mánà ó fún alágbára láti ṣẹ̀dá táàbà fẹ́ mọ̀nà ó fún alágbára láti tẹ̀sà ó fún wa ní àwọn sábàbí tá a máa ṣe tí nǹkan ó fi mọ bọ́ sí bá ti fẹ́ nígbà tó bá rẹ̀ wá ó ṣe ọ̀dà fún akókò lọ lo oògùn tó bá jẹ́ àdáyé nígbà tó bá rẹ̀ ìyàwó wa ó yọ̀ ọ̀dà fún akókò lọ lo oògùn kára rẹ̀ fi yá ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ alùsùn náà sọ pé nígbà tó tó àlọ́ òun ló kádà gbò ó tún wá fún àwa ní ìṣẹ̀ta láti túnṣe nǹkan tó bá wù wá ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ èròǹgbà wa nǹkan tá a kò tà yẹn náà tàbí a tún lè ṣìyà rìlà yóò mọ̀ wà lábẹ́ síbẹ̀ níta ní tẹ́bẹ̀ tà lọ́wọ́. ṣé ọ̀rọ̀ yẹn kílíà bí a kì í tún sọ àwa tá a jẹ́ mùsùlùmí gbogbo ó mú Allah subhanahu wa ọjà kulla òun ló kádà gbọ̀ngàn àti dáadáa àti déèṣe dáadáa ṣùgbọ́n àwọn ọmọ èdè yàn ó fún wa láǹfààní ó fún wa ní agbára láti ṣèta ìtàbámọ̀pá fẹ́ ṣe náà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ìṣèta wa yẹn náà kò lè tayọ nǹkan tí aláwọ̀ fẹ́ èsì pé ìṣèta wa dá dúró yóò máa bọ́ sábẹ́ nǹkan tí aláwọ̀ subhanahu wa ta'ala fẹ́ àjẹpẹ́ kúlù ṣe yẹ jù ìlànà. gbogbo nǹkan wọn padà sọ́dọ̀ àlọ lápẹjù ẹsẹ̀ ara wò yá adẹgbìyànjú gbàtà ara wò yá yá lọ́dọ̀ àwọn ọkọdà ya, kí làwọn ṣe náà ó yá mo gbọ́ béèrè mi ya àwọn ọkọdà yíyá ẹnìkan ò níbàámu sí ìgbàgbọ́ kí ni ó ṣe kí ni ìgbàgbọ́ sí gbàtà ò ọ̀yà ẹ̀dáhùn ọ̀yà ẹ̀dáhùn. àwọn ọkọ̀ ẹ̀rí àbí gbogbo nǹkan tó máa lò. ẹ̀rí létí ẹ̀mẹ́ dára lè yá. ọkọ̀ ẹ̀rí àbí gbogbo nǹkan tó máa yá. òun ló máa wá ẹgbẹ́ olóògùn àti gbòòsùn tó máa lẹ́gbẹ̀ẹ́ ààrẹ yá. Jazakumullahu khairan. Jazakumullahu khairan. àlọ́ òkọ́ kádàrá kára rẹ̀ mọ̀ ìyá òun ìwọ ló mọ ibi tó ti rí àìsàn fúnra ẹ̀ ìwọ náà ni wàá lọ yanjú ara ẹ̀ yóò ti rí ìwòsàn òsọ́wà náà mẹ́. àwọn jàbàríyà ẹ̀ ń sára rẹ̀ ò bá yá kí ló ń sọ lọ́dọ̀ tiẹ̀ náà wọ́n lóbìnrin ìgbà yẹn lọ́wọ́ ìdáwọ́n náà ìgbà kókó bẹ́ẹ̀ àjọ máa ṣe yìí kí làwọn sọ náà oyè ọyẹ ẹja ti táwọn lọ sí ẹgbẹ kí làwọn jàbàrí yóò sọ. àwọn jàbàrí yà àwọn òbí lò. ẹ. àwọn jàbàrí yà àwọn òbí ẹ àwọn máa lọ òkun ọlọ́run ni àwọn kìrìsì ọlọ́run ló ní gbogbo ọ̀dùn àwọn kìrìsì rẹ̀ ẹ̀kọ́ táwọn ọ̀dà ẹ̀kọ́ táwọn ọ̀dà ìjà òbí. rárá rárá ẹ̀ gba ẹ̀ka ń dà papọ̀ níjàre bẹ́ẹ̀ jẹ́ sàárì ẹ̀ ń dapapọ̀ ni tani ó bá ń sọ dáadáa a ti máa kí dá àwọn jàbàríyà òun ni pé lọ́dọ̀ tí wọn ọmọ èdè yìí ò ní èròǹgbà kankan kò lágbára kankan gbogbo tí ó bá ń ṣẹlẹ̀ sí ọlọ́run náà ní dàrẹ́ ara rẹ̀ wà yá kí ni ó ṣe. ó máa sílẹ̀ ni. yóò sílẹ̀ ni yóò sílẹ̀ ni yóò fi ilẹ̀ yìí torí pé ó gbà pé bára àwọn ṣe yá èyí ta ló pọ̀ sí òun àlọ́ náà ló pọ̀ sí òun náà yóò fi ilẹ̀ yìí tọ̀ lọ́dọ̀ àìsàn náà jàmá ní àwa ẹ̀ ń tára ìròyà kí ló ń ṣe ẹni tí o bá ẹwọ́n ti fún yàn ẹni tí o bá gbà dáadáa mi ní fún o torí pé tí a lù sún náà yẹn o pẹ̀ka sọ́nà méjì o ẹ̀hẹ̀ ọ̀ya ẹ bá ń fún dáàdì táwọn wá ìsìn yẹn wọn àtànírùn gbà ni wọn ti wọn ti fa ogun ẹ̀ tán. àwọn tá a jẹ́ mùsùlùmí kí làwọn ṣe àwọn kọ̀ọ̀kan ń tà yìí pé àìsàn ni àtọ̀dọ̀ ọlọ́run. àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá wá. ọlọ́wọ́ á fún wa nílà káyè láti sọ pé ọ ẹ̀sán yìí o bóò láti lè fi. àlọ́ wa fún ọlá pé bóò láti lè fi ọ̀nà aláàlú wá ìwòsàn sí i ó ti dá ẹ̀ ẹ̀ ìgbà tí mo fẹ́ ò tí jáde ó yá wàhálùsà ó yá kíákíá ẹ̀ ọ̀dọ̀ aláwọ̀ ni àìsàn yẹn ti wá àwa gbàgbé aláwọ̀ náà wá fún alágbára àti ìṣẹ̀ta láti wá oògùn sí i ó di méjì ó kẹyọ ká. Lẹ̀dá fún ìlà ọ̀fà yà. Àwọn àgbà ìpé òògùn tá a fẹ́ lò yí o. Àwọn àgbà ìpé òògùn tá a fẹ́ lò yí o. Ta ni ó di òṣìṣẹ́? Nàá tàbá wá ń lò lọ́wọ́ bá ń wá ìwòsàn ẹjọ́ ẹjọ́. À ń wá ìwòsàn sí òògùn yẹn lọ́wọ́ but àìsàn yóò tí ì lọ tàbí àgbà pé kò tí ì jẹ́ kó lọ. títí wa ni àkọ́kọ́ àtọ̀dọ̀ aláwọ̀ ti wá ìkejì aláwọ̀ fún wa ní ìṣẹ̀ṣà èdè pé ká jókòó kalẹ̀ ká wọ́ ọ̀nà àláì ojútùú sí àìsàn tó ń ṣe wá ni tòun ti bẹ́ẹ̀ nígbà tá a wá gbìyànjú náà a wà padà sọ́dọ̀ ẹ̀ pé tọ́ ìwọ ló lè jẹ́ kí ìgbìyànjú ìṣekínni ó já sí o tó bá wá já sí a dùpẹ́ fún un tí ò bá sì já sí a ipò náà ni a ti sòrò eléyìí ni ìgbàgbọ́ àwọn àtàjẹ́ mùsùlùmí kílẹ̀ ní ọ̀rọ̀ yẹn alọ́ ni wà máa tẹ̀sà ìwòna ìlà ayẹ̀ṣà Allahu Rabbul Alamin àlọ́ ní ẹ̀yin ò lè fẹ́ kankan sẹ́yìn bá wá fẹ́ kankan yẹn ìlà àyẹ̀ṣà àlọ́ àyàfi kó jẹ́ pé àlọ́ náà ti kí ni òun náà fẹ́ nǹkan yẹn ajẹ́pé fífẹ́ bẹ́ẹ̀ títí wa yóò mọ wà lábẹ́ fífẹ́ bẹ́ẹ̀ ìjà lọ́wọ́ tòlófà nígbà míì á gbìyànjú á gbìyànjú fún nǹkan yẹn nọ́mà nǹkan yẹn dẹ̀ lè mọ́ bó ti bá ti ń fẹ́ àwọn agbàgbé jẹ́ ó ti gbìyànjú àlọ́ òní ò tí ì jẹ́ kí nǹkan yẹn bọ̀ sí a ní ilẹ̀ mẹ́lòmíì ìyá yẹn ni wọ́n ti wò mí lánàá ẹnìkan ní ara ní ilẹ̀ mọ́ agbà pé àlọ́ òní náà ni ò tí ì jẹ́ kí gbìyànjú yẹn bọ̀ sí tó bá bọ́ sí adùpẹ̀ fún tí ò bá sì bọ́ sí a sì sùúrù lórí ẹ̀ a tún máa ṣe nǹkan yẹn a máa bẹ́ a máa ṣe ṣe àwọn kọ̀dà níyà yẹn wọ́n burú ní ẹ̀dá gan débi wípé ànábì sallallahu alaihi wasallam ó pè wọ́n ní màjúsù ádìlú ọ̀nà ànábì ní abọ́ná abọ́ná ìjọ yìí abọ́ná nínú àwa mùsùlùmí àwọn ni a lè pè ní abọ́ná inú wa títí wọ́n lè ga ẹ mọ́tò ṣe ni wọ́n ṣe náà fi kọ́dà wọ́n lé pé kò sí kankan níjẹ́ kádàrá gbogbo tó bá ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ fúnra rẹ̀ àwa là ń ṣe fúnra wa wọ́n lé ní ẹ̀dá gan wọ́n lé ní ẹ̀dá gan kódà wọ́n lé débi pé ẹni tó lọ jalè ẹni tó lọ ṣe kinní kan ẹ kò sí gẹ́gẹ́ tí ń jẹ́ ẹni kálukú ní í ṣe nǹkan fún ara rẹ̀ ṣe ń ìyàwó rẹ̀ ò rọ́mọ bí ìwọ ló mọ bó ṣe ṣètò òfin rọ́mọ bí àlọ́ ò mọ̀ sí i ẹni tó rẹ̀ wọ́n ló mọ tó mú ọ tó fi rìn ọ́ àlọ́ ò mọ sí ẹni tó ṣiṣẹ́ tí ò rówó ìwọ tó kàwé tó kàwé tó páàsì àlọ́ ò mọ sí ìwọ ló mọ tó mú ọ àwọn ilé ní ẹ̀dá débi wípé wọ́n ṣe náà fi ìwà kọ́dà wọ́n ní kò sí gẹ́gẹ́ tí ń jẹ́ kádàrá kò sí gẹ́gẹ́ tí ń jẹ́ àkọọ́lẹ̀ wọ́n ní kò sí gẹ́gẹ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní alhamdu ono ìṣẹ̀lẹ̀ ń àlọ́ òkan ò mọ̀ sí tẹ́lẹ̀ ìgbà tó ṣẹlẹ̀ náà lòun náà tó mà ibi tí ọ̀rọ̀ tí wọ́n tó burú sí nìyẹn ẹni tó dá ọ̀rọ̀ yìí lẹ̀ nílùú Basra Basra yẹn ó wà ní Iraq Iraq kan náà yìí náà ni o orúkọ tó ń gbé láti gbà yín náà ló ṣe wà nísìnyí ẹni tó dá ọ̀rọ̀ yẹn lẹ̀ tó kọ́ pinlẹ̀ ìròyìn burúkú yẹn nígbà tó tí mo sọ ní pẹ̀lẹ́ pé mọ́tì làákà ìbọ̀ ọ̀rọ̀ kọ́dà àwọn nǹkan tó bá ti jọ́ mọ́ àwọn kò ìdíyà àwọn nǹkan pọ̀pọ̀ ó pamọ́ fún wa á lọ mú ọ̀rọ̀ rẹ̀ nínú sálọ bá sọ fún wa àti sálọ bá sọ fún wa yìí àgbẹ̀rún ti làákà ìwà bọ̀ sábà ní ìyá ń bẹ nínú sàárè ìkẹ́ ń bẹ nínú sàárè tá a bá ti làákà ìwà bọ̀ tá a lè gbà á lè gbà náà bìkọ́sí láti jọta ti ń ti òkú ìjọ́ ọ̀la ti wá gbọ́ igbe kan láti inú sàárè rèé àgbọ́rí nígbà tá àìmọye òkú tán kú tán gbé wọn lọ síbò míì ààrẹ àwọn màláìkà rí níbi tán ti lù wọ́n rí ààrí àpá ẹgbà lára wọn ààrí àpá iná lára wọn tẹ́lẹ̀ bá ti lè gbé sínú làákàyè the next thing pé ẹ̀tàkùn kan yẹn ẹ̀tàkùn kan yẹn báyìí yẹn ti kèbè iṣẹ́ ìgbèrè òmùrùgbọ̀ ìdìyà àwọn nǹkan kọ̀ọ̀kọ̀ àlọ́ òfin ìmá rẹ̀ sọ́dọ̀ ara rẹ̀ ó wá fi sàdéhùn fún wa ságbà báyìí gbà wọ́n ní màláìkà méjì lẹ́lẹ́gbẹ̀ẹ́ wa ìkan kọsẹ̀ rẹ̀ ìkejì ńkọ́ sáàtì wa fara gbá wọn rí ah, ìyàwó ìyàwó mi ó jẹ́ ń ṣe ti fara gbá màláìkà kan lónìí. gbogbo àwọn ọmọ ọ̀sẹ̀ bọ́ tán wà lórí tiktok lórí kíní kan yìí wọ́n máa ń pè ní lámbà ni ó ní àyè ah, mùsùlùmí bá ẹ̀ta máa ń mú lámbà lẹ̀ màláìkà méjì nítorí pé wọ́n rí torí pé wọ́n ti kọ ní skul wọ́n ní bìlíìfù ẹ̀ bọ́ọ̀lù ẹ̀jẹ̀ ń sọ team is believing gbogbo tí nǹkan ní bìlíìfù àbá Ah, sáyẹ́ntìsì ní àsọ̀bọ́rọ̀ ẹ̀sìn ó tẹ̀lé fún yín sáyẹ́ntìsì òun mọ̀ kankan náà ẹ̀sìn kò mọ̀ kankan ó dá gbà náà kí ló dé fi gbàgbé ẹ̀ níwà kán wá sọ fún wa kí ń jẹ́ ẹ̀mí kò sí ẹ̀ tó lè dáhùn rẹ̀ ẹ̀mí ò ní ẹ̀jẹ̀ yín yóò bá tẹ́jẹ̀ rà rẹ̀ fún ẹ̀sán rẹ̀ ẹlòmíì ní omi ni ẹlòmíì ní atẹ́gùn ni ó dá àwọn kèdè ní wọ́n á bí àníbì lásìkò rẹ̀ ìyàtọ̀ àdúgbò ní ká ní rúùrù ìwọ ànábì àwọn kẹfì ń bọ̀ lójú ọ̀nà wọn fẹ́ wá bí ọ léèrè tí ní jẹ́ ẹ̀ ní gangan tí wọ́n bọ́ra rẹ̀ yàn tẹ́ni yẹn tí òfin ní lè sọ̀rọ̀ mọ́ tí òfin ní lè gbá pamọ́ ẹ̀mí ẹ̀ gangan tí ni ó mú ọ lójú kí lànà bí kí lànà sọ fún wa o lè ró kí ni ìnà amúlẹ̀ rọ sọ fún wa pé ẹ̀mí yẹn àṣẹ látọ̀dọ̀ ní àlọ́run àṣẹ látọ̀dọ̀ mi èyí ti ń dẹ́ kí ló tẹ̀ fi gbà wọlé pé ẹ̀mí wà. ètò gbogbo nǹkan láti ọ̀dọ́ pé Islam ó kọjá ẹ̀sìn kan wúrúwúrú táwọn gbé làkàyè sílẹ̀ ó lójú ìtẹ̀lé fi làkàyè sílẹ̀ nítorí àti jọmọ nǹkan tó pamọ́ ẹ̀mọ́ ti làkàyè bọ̀ ẹ ti làkàyè bọ̀ báyìí ẹ tàkó straight away wàhálà ti dé fún yẹn ẹni tó kọ́kọ́ dá ọ̀rọ̀ yìí lẹ̀ nílùú wo ni mo pè é ìlú bá sọ̀rọ̀ níbo ní iraq ìlú kan ní basra ní iraq ẹ̀yin tó kọ́kọ́ sáàtì ròrí yẹn ó kù díẹ̀ káwọn tàbí lọ tán àwọn tàbí kọ̀ọ̀kan sì wà láyé ńgbà yẹn àwọn tàbí kọ̀ọ̀kan wọ́n wà láyé bí àwọn abdullahi bin umar àwọn sì wà láyé ó lè fẹ́ ọ̀pọ̀lọpọ̀ tàbí ti lọ ní nǹkan bí eighty years lẹ́yìn ìjẹ́ àdébùwà muhammed sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n pè ní máàbájú àlùjọ́hání máàbájú àlùjọ́hání ọ̀nà dára kan olóṣàtì orí burúkú yẹn olúbẹ̀rẹ̀ sí fọba gíjẹ tó bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ́lá káyé àwọn èèyàn àìní ẹ̀wò nígbà tí wọ́n ní kádàrá wà ẹ̀yìn kò sí ìdájí jẹ́ kádàrá ẹ̀yìn tó kú ló ń ṣe tó wù ú ẹ̀yìn ẹ̀wò ní ìsìn ẹ̀yìn tó bá múra síṣẹ́ yóò rówó ẹlòmíì wá sí kíní kan yóò ṣe kíní kan ó bẹ̀rẹ̀ sí tọ́sí la káyé wọn títí ìdènà bá ń rí àwọn èèyàn wọ́n ń rẹ̀ ìròrí yẹn òun náà wá di tọ́ òun ló wà dòní ni ò tí ì tán lẹ́dọ̀ ni gbogbo ẹni tó bá gbé kinní yẹn tó gbé ìròyìn yẹn sínú agbárí kò sí ọ̀nà náà tó lè fi jẹ́ mùsùlùmí má abájú àlìjọ́hání òun ló sáà ti ròyìn yẹn alihamdulilah nígbà tó di Hajjaj bónú Yusuf àti sákọ́fí òun ló padà ṣekú pa nígbà tó bẹ̀rẹ̀ sí ń san ìròyìn burúkú yẹn káàkiri wípé ìsìlámù dá ń gbà náà ilé ayé dá ń gbà náà kò sẹ́ni tí ń gbégbé gbogbo bí àwọn ilé ti ń gbégbé gbogbo yìí kò sí àwọn tàbí òní gbà fún wa kó máa bá ọpọlọ àwọn mùsùlùmí jẹ́ wọn àní gbà fún wa gbogbo ilé ìtọ́sẹ̀ àwùjọ tó wà lónìí ní ìsinmi ìjọba tí ṣe kankan fún wa ìjẹ́ni kankan ìwọ́n ti ti sọ fún yín wọ́n ní àsìkò wọ́n ní ẹni ìrìn òun lásìkò kó mo ní àwọn ẹbí bí yóò gba koran gbọ́ ẹni mò ń ṣeré wà láì wọn gba koran gbọ́ wọn jẹ mẹ́ta lédè sí mi wọn tẹ wọn ti kọ́kọ́ fẹ́ fẹ̀sùn kan tẹ́lẹ̀ kéékèèké hàn wọn fẹ̀sùn kan ìwọ wà báyìí kí hàn wọn ní ẹ ṣé màwọn ti ti àárí mi ẹ̀dá sọ̀rọ̀ ti àárí wà bí hàn ìrún tó yẹ pé tó bá wà ládùúgbò àbí tó bá wà ń gbìṣẹ́ a gbọ́dọ̀ máa rí ọní mọ́sálásí lẹ́ẹ̀mí lò lójúmọ́ ọ̀rọ̀ sí àríwí ò sí bí ìrún bí ànábì ṣe tó yẹn gbogbo àwọn tàbí náà mọ̀ pé ń kírun torí pé ń pààrà mọ́sálásí àwa rí ọ nínú mọ́sálásí àwọn èèyàn wá fẹ̀sùn kàn án pé sóòsì ń kírun wá ní ẹ ẹ pé màmá ti ti árí mi ni ìbọ́lọ̀ ni mò ń kí fún ẹ̀wọ̀n kan ó sọ yàn nígbà tó tún yá ń sìn ó ní àyè rún kò bá sì kò kankan dé ìgbà tó bá wù ọ lọ dàdí irú aago mẹ́rin lórí wa aago méjìlá tó mo lè tètè kí zúrì tèmi ń sìn àyàn ẹ̀ ṣubú yìí èyí bá kò ṣe kéde òní aláwọn ẹni yóò gba koran gbọ́ tó sì wà ní koran ó wà ní koran ó wà ní hadith ẹ méjì méjì méjì méjì méjì ni jìbìrìlù wa kírun fún ànàní jìbìrìlù wà wájú báyìí ànábì wà lẹ́yìn ànábì ń rí jìbìrìlù àwọn tàbí tò sẹ́yìn àwọn ń rí ànábì àwọn ò rí jìbìrìlù ó wá bẹ̀rẹ̀ pẹ̀lú òrùn zuri ó ti máa ń sọ ti pẹ́ zuri làkọ́kọ́ èdè ṣubú àwọn ní kẹ́lómi ìgbọ́ ìrún ní ìjàmbá ní ìkìlọ̀ gbé lórí àkọ́kọ́ áṣìn ìkejì mọ́gírìbì ní kẹta ìṣá ìní kẹrin àṣùbá ìlú tó lága ẹ̀ méjì méjì méjì bẹ́ẹ̀ méjì bẹ́ẹ̀ wá kí wọ́n fáwọn wọn láti ṣe practical ẹ̀fọ́ ìgbà àkọ́kọ́ ó wá sí ní ìgbà tí ìrún yẹn bẹ̀rẹ̀ ìgbà ẹ̀kejì ànábì ń retí ẹ̀ pé ìgbà tí jìbìrì wá kírun fún mi lánàá ní ìrí jìbìrì lò wá ó takùsọ̀ ọ̀hún ti ìgbà tí ìrìn yẹn fẹ́ ẹ̀ǹdì ní jìbìrì wá wá wá kírun fún ó kí fún nígbà àkọ́kọ́ ó kí fún ní ìgbà tó parí ìgbà tí jìbìrì wá wá àníbi ìdílé wa sọ fún àníbi pé àsìkò irun ó wà ní àárín méjì yìí yẹn kí ó wà láàárín ìgbà tí mo kí lánàá àti ìgbà tí mo kí lónìí bàbá sì sọ pé irun ò bá sì kò wá dàbí ìdòdè èyí kírun náà kírun ó sọ fún yín pé padà máa tọwọ́ bọ koran ó níbi tá ń lọ wọ́n ti gba ìròrí burúkú kan wọ́n ti gbà tíra gbogbo tí ń sọ ẹ̀ kéde kan ń sọ lórí o wàláì wọ́n ń kà ní kò sí gbé jáde tó bá yá yóò gbé jáde o tó bá di pé àwọn èèyàn ti gbà tó ń tán yóò padà gbé jáde gbogbo tí wọ́n ń sọ pátápátá kò sí nǹkan tó ń mú nínú ọpọlọ mẹ́ẹ̀ wọ́n ń kà ní ṣèbí wọ́n ti sọ fún yín náà pé obìnrin tí bá ti nǹkan oṣù pé kó má gbà lọ kò parí ó níbi tá ń lọ èyí ni kẹjọ ara yín ẹ̀mẹ̀jẹ̀ tẹ̀lé ẹ̀mẹ̀jẹ̀ tẹ̀lé lọ wọ́n ní tẹ́ bá ti forí tí mọ́mú bá forí kalẹ̀ wọ́n lẹ́ baraka tó o bá ti bẹ́ẹ̀ tó o lo ọgọ́rùn-ún ọdún láyé ìgbẹ́ lókè yòòní rògbò lọ́wọ́ àná àdìsẹ́yìn bá bá rògbò ló bá ń bá ìjọba ti mú ìmáàmù tó gbórí kó orúkú o báraka ẹ̀ yọkàn yẹn má o bá jà máa o ọ̀tí o báraka ẹ̀ wàá sàn padà wàá sàn padà ní ìbẹ̀rẹ̀ ìsìláàmù bí wọ́n ti máa ń jọ ìran òun ni wípé ká má ti ń kírun lọ ẹ̀ tó bá wọlé yóò béèrè lọ́wọ́ àwọn tí ń kírun pé amsọ̀lẹ̀ ìtàn ìrun mélòó lè ti kí ẹni tí ń kírun yóò àbí kó ṣe báyìí àbí kó ṣe báyìí yóò fọwọ́ ṣe pé àti kí òun méjì ẹni yóò àsáré kí tiẹ̀ yóò kí méjì tó méjì yẹn yóò ṣe wá jọ ìjọ hàn wọ́n ṣe ń kí tẹ́lẹ̀ rẹ̀ létà tàbí wá sí ìjọ fún wa, pé ẹni tó bá ti wọnú nǹkan kí òun lọ jọ́yìn wọn ṣèṣì kábàárà Allahu Akbar kò sì lọ jọ́yìn mọ́ọ̀mù ní pòlíṣà tó bá wà ìwọ náà ó ti rí pé òjò lákàbá ìlú mi tí mo bá ti wá sálámà yóò àṣà padà tó bá ti máa ń bá àwọn ṣẹ̀rí àmì èyí tí bàbá tún gbé dé yìí wọ́n ń kà wọ́n ń kà ní àwọn náà ń dẹ́sí kàga wọn láti pé kí ni kí wọ́n sọ àwọn èèyàn sí ìdàkudà nínú Islam èyí táwa ti lọ òun ni wípé máa bá àlùjọ́hání òun ló dá ìjọ kínílẹ̀ náà ọ̀dà nìyà bó jẹ́ sọ pé àwọn sàábé díẹ̀ díẹ̀ wọ́n sì wà báyìí ẹnìkan wá ń bẹ wọ́n pè ní Yahya bun Ya'mar Yahya bun Ya'mar àti Ubayd àwọn méjèèjì ọmọ kí wọ́n àwọn sàbẹ̀ ni wọ́n wọ́n wá lọ sí hajj ní Maka gbàtọ́ wọ́n ti hajj yẹn ibẹ̀ náà ti wá pàdé àwọn tán nírú lórí ọ̀dàríyà yẹn tí wọ́n sọ pé kò sí kíni kò sí kádàrà gbogbo tá ń ṣe gbogbo tá à ń ṣe kọ́ àwa là ń ṣe kí ni o àwa là ń ṣe wọ́n á rí àwọn àti sọ̀rọ̀ àwọn yẹn àwọn yẹn ti ń rìn gbèsè orí yẹn ìgbà tí yáyá táwọn wá rí à ewu tún lélẹ́yìí wọ́n ti ń ṣe báyìí wọ́n á ní àwọn jẹ́ ìwà ṣe ájì yẹn wọ́n láwọn wá ṣe ájì wọ́n ní á ṣé àlọ́ òun dẹ̀ àwọn sí kò ń gẹ́ fàkúlìnà láwùlà kéyìnà àhàdà ní àṣàbí ọ̀ṣọ́lùlá kí aláwọ̀ dẹ̀ ṣe rán nǹkan abáyé ká dẹ̀ ẹ̀rí kan nínú àwọn tàbí ànábì ká lè sọ ìròrí tá a gbọ́ yìí ká lè sọ fún un. fàwùfikọ̀ lánàá abdullahi bin umar wọ́n ní bí aláwọ̀ ti fi wọ́n ṣe kò ń gẹ́ abdullahi bin umar àwọn báyìí abdullahi bin umar tàbí sì ni àgbà tàbí dáadáa àpá àtúnṣe gbàtàn wá pàdé ẹ̀ dáàkìlá ní masjid ó mọ abúlẹ́bí ní ọmọ òfẹ́ wọnú mọ́sáàtì òfẹ́ wọnú mọ́sáàtì ní mọ́ta òfẹ́ wọnú. fakultu ya abu abdulrahman wọn làwọn wá pépé abu abdulrahman ìnáwó kọ̀dìdọ́ àrọ̀ kíbìlànà kíbàlànà náà sùn. amọ̀ra wọn kan wọ́n tẹ̀ jáde ní ìsìn yàkùrọ̀ wù kùrán àwọn ẹni iná wọn èdè kẹfẹ́rí o nípìnlẹ̀ mùsùlùmí ni wọ́n ń ka kùrán ní o kódà ọ̀yàtàkọ̀ fàrú nàìjíríà àwọn náà dẹ́ ń wá ìmọ̀ wọ́n mọ́ wá ìmọ̀ wà á nà hún yẹ sọ̀rọ̀ mọ́ nà á là padà o nǹkan tí wọ́n ń pèpè rẹ̀ ni pé kò sí nǹkan tí ń jẹ́ kádàrá o wà á nà àmọ̀rọ̀ ònà ike ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ni kódà lọ́wọ́ bàtí tẹ́lẹ̀ tàná sọ fún ẹ́ abúlẹ́bìnrin ọmọ òní wọ́n sọ kí abúlẹ́bìnrin ọmọ rẹ̀ sọ abúlẹ́bìnrin ọmọ rẹ̀ fún ọ lé pé fàyídà àyàfi ìdàwùlẹ̀ àyíká ìwọ tó bá fi ní ìbéèrè tó bá ti pàdé àwọn ẹni yẹn tán ní ìròrí yẹn fàkìlì hùn àlè ìbàrí hùn mímún wà á nà ó bọ̀rọ̀ àwọn ènìyàn sọ fún wọn pé èmi abdullahi ọmọ òní sàbẹ mo gbọ́ pábọ́sẹ̀ kó lọ́rọ̀ wọn o àwọn náà ti gbọ́ pábọ́sẹ̀ kó lọ́rọ̀ mi o wọ́n lẹ́ni yakuloku bíi abdullahi mo fi ẹni tó dá abdullahi búra ó ń bára rẹ̀ wí tani ń bá wí yẹn Allah ẹni tó dá Abdullahi mo fi búra láwọn anàlẹ ahadihi mithla uhudin dahaba fàǹfàkọ̀hù fi sabilillah máa kọ́ bí Allah tí wọ́n bá ná kò sí iṣẹ́ ẹni tán lè ṣe nínú ẹ̀sìn yìí má pẹ̀lú ìròyìn tán gbé káàkiri yẹn àlọ́ òní ìgbà kẹta lọ́wọ́ wọn lẹ̀ torí pé ìṣe kékeré irú àwùjọ yìí irú ìròyìn báyìí àgbọ̀dọ̀ bá wọn bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ lè yóò báyìí rẹ́gẹ́dẹ́ o. wọ́n kí ni e ní ẹ ti wọ́n ní kádàrà wọ́n kò ní kú sí ọwọ́ rẹ kádàrà kádàrà ní kò máa fi káàkiri wọ́n kò ní sí ọwọ́ rẹ wọ́n ṣe kinní kan bẹ láwùjọ wa o ẹ má gbé irú ìròyìn báyẹn ẹ má gbé sínú ọpọlọ tí ó ní muslim eight ọwọ́ bẹ̀rẹ̀ náà àwọn jàbàríyà yìí aṣọ pé àwọn sọ pé ọmọ èdè yìí ò ní agbára kankan níbi tó bá ṣẹlẹ̀ sí àti tó bá ṣe àlọ́ òun ló ń ṣe ìjìmọ̀ rẹ̀ òun ló làbọ̀ lọ́rùn pé máa ṣe àti ẹni tó jalè o ẹni tó bóbìnrin olórin tó bóbìnrin olóbìnrin so ẹni tó gbé ìbọn lọ fọ́ o ẹni tí èkìrun àlọ́ òun náà ní ọmọ èdè yìí ò lágbára kankan àwọn jàbáríyà ń sọ bá wọn àbíbẹ̀ ẹ̀kọ́ ni wọ́n ní gbogbo pé àlìsàn mọ̀jùbù ọmọ èdè yẹn wọ́n ń pọ̀ sí iwájú gbogbo dáńṣe pátápátá àní ìṣẹ̀ṣà lágbára kankan àwọn náà ń sọ bẹ́ẹ̀ wọ́n á fẹ́ bí ábìrì kan bá lè dáhùn rẹ̀ ọ̀rọ̀ àwọn kọ̀dàríyà yìí àti màkídà wọn àwọn jàbáríyà yìí àti màkídà wọn tá a bá gbé ìròrí àwọn méjèèjì orí burúkú yìí tá a bá gbé síbi ìtẹ̀láṣẹ àlọ́ ìtẹ̀láṣẹ ànábì ta ló burú jù náà méjèèjì ẹ̀gbọ́n tí mò ń sọ o ìròrí àwọn méjèèjì ìròrí ta alákọ̀ọ́kọ́ nípa kọ́dàrú ìròrí ti jàbáríyà nípa kọ́dàrú àwa fẹ́ gbé ìròrí yẹn sí ibi ìtẹ̀láṣẹ àlọ́ àti ìjìnà sí ní tálọ́ òfẹ́ ìròrí wo ló burú jù ní méjèèjì kí dẹ̀ nìdí ẹ bá mú yàn kan bí báyìí ẹ àbá arúbìnrin ni. ọ̀yà ọ̀yà ọ̀yà anybody. ọ̀yà ọ̀yà ìjọ táìmù tà ìdí mò ń lọ jìnnà o. ọ̀yà ọ̀yà ọ̀yà ìjọ. àwọn jàbárí àná. kí ló dé. ilé ni pé àti èyí tí ó jẹ́ láti ọ̀dọ̀ náà àti tí ó jẹ́ àti ọ̀dọ̀ náà ó jẹ́ ni wọ́n àdúgbò sí àlọ́. ìdíkọ́ yẹn o níbà ẹ̀rí létí ẹgbà ẹgbẹ́ àwọn jàbáríyà ló burú jù lóòótọ́ àbọ̀ ẹ̀rí létí ẹ̀mọ́ òfin àlọ́ ṣíṣe àti ìmọ̀ṣe ẹ bá ń fún agbára bí wọ́n lè gbà ẹ̀rí létí ẹ̀mọ́ kí ni ó ṣẹlẹ̀ sí wọn nípa pé tẹ̀lé àṣà àlọ́ jìnnà sí ìgbàdá lọ́wọ́ fẹ́ àwọn méjèèjì ni mo fẹ́ kẹ́ rí létí ẹ̀ máa ó yá aṣẹ́fẹ́ tíráì ó yá wọn àgbà máa sọ ọyá ibà fẹ́ lómi gbà ó yí jì gan. bákan náà kọ ìkan burú jù kan lọ ìyá yẹn ti gbà pé jàbàríyà ló burú jù bọ kí ni rísìn náà náà ló burú jù kí ló dé wọ́n wò pé gbogbo tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ ó ṣẹlẹ̀ pẹ̀lú tí àkótọ́lọ̀ ń gbà wọ́n ò bá tó dára wà. ẹ àní ẹrí létè mọ ètè lápèjọ nísìnyí ẹtí ń kírun ẹtí ìkírun ẹtí ń mutí ẹtí òsì mutí ẹrí létè ẹ mọ àgbàpéjàbàrí àlòkù lójú lọ́nà wo. ọ̀rọ̀ tó bá kúrò ní ìṣòwò ọ̀gbìn tó tó kádà àwọn ọ̀gbà tó kù ní ìṣòwò ẹ̀jẹ̀ wà lójú ọ̀nà ẹ̀ tí ìgbà sílẹ̀ àti gbọ́. ẹ bá ń fẹ́ lómi gbogbo ara là ń gbìyànjú o ọ̀ya. Hmm, jàbàríyà àjà ló burú jù fèrè kọ̀dàríyà. Eh, ẹ̀yìn létí ẹ̀ mọ́ òfin àlọ́ òfin ànábì má ṣe má ṣe. ó eh, rẹ̀ ti burú bẹ̀. Eh, ọlọ́run ló ń gbà tó lẹ́sẹ̀ ya ìrẹ́ mi tọ́ akẹ́kẹ́ àbúrò. ìgbé àwọn ní òfin òfin yẹn bẹ̀rẹ̀. ìgbàwọ́ ló kọ́. ẹ ti bá wọn mú sí ń gbọ́. ìwọ sọ. wọ́n á ní ìtọ́jú ọ̀gbẹ́ ló ń ṣe yẹn. Jẹ̀sà fún wa, àìsí wọn fẹ́kẹ́ sẹ́kẹ́ nìyẹn. Sòjàmbá níyà ló burú, tàbá rí ilé ìtìẹ̀ mọ́ ìtẹ̀lé òfin àlọ́. Lọ́dọ̀ Jàbàríyà ń sìn gbogbo ṣàrọ̀ ìhùlà òfin àlọ́ sókà wọn. Ẹni tí bá ń forí balẹ̀ fún sà, tí bá ń forí balẹ̀ fún sà lọ́dọ̀ wọn, ta ló ta ló jẹ́ kó máa ṣe? Àlọ́ náà ni lọ́dọ̀ tiwọn kò sí ẹ̀sìn kò sófin àwa táwọn kírun ta ló bọ́ sí wa dẹ́bìrìtì ibi tọ́rọ̀ wọn á lọ ni wípé wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ tó bá dijọ́ ìgbéra òkè ámà ẹni tí ìwà kírun ní mutí ní ìdèzìnà tí àlọ́ ọ̀gá wa jẹ́ ń ya àbùsí lóṣù. ẹ ẹ ọ̀dà nígbà ìpàlọ́ ló pọ̀ sí ẹ̀ ìgbé kó ṣe kí ni kó máa ṣe o lè tẹ́lí tí ń jà yẹn ìná tẹ́lí tí ń ṣe ọtí tí ń mu tàlí ń bọ̀ sí ẹ̀ ẹ̀wọ̀n á ní bò lálọ́ so lọ́dọ̀ wọn kò sófin gẹ́gẹ́ bàbá yìí lọ. ìwọ tó ń kírun ó ní ọlọ́ọ̀ náà ní ìwọ tó ń kírun ọlọ́ọ̀ náà ní ò ní problem kankan mọ wọrí torí pé wọ́pọ̀ ló dá sí ọlọ́ọ̀ náà ló ti kí ni ló ti ọ lọ bẹ̀ẹ́ ìdá lọ́dọ̀ tí wọ́n òfin aláwọ̀ àdìgbò dúdú bọ̀ sí ẹ̀nà pé lọ́dọ̀ kọ̀dàríyà à ń fẹ́ ẹ̀kan gbà pé kò sí kádàrà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ipe ìwọ ọmọ ìdẹ́yìn ni ò ń ṣe ní tó wù ọ́ lọ́dọ̀ títí wọn àwọn òògùn tó fi àlọ́ mo fẹ́ bá understand ni o àwọn ò bójú tó kí ni kí ló bá tó bójú tó fi àlọ́ mo fẹ́ kẹ́ nìkan sọ fún mi kí ló bá kọ́ dàrí àwọn òbí ẹ̀ ṣeun kí ló bá táwọn òbí bójú tó fi àlọ́ yàtọ̀ sí jàbáríyà. lọ́rùn sí ìlú gbàgbọ́ pé ọlọ́run òfin ọlọ́run wà ìfẹ́ ẹgbẹ́ ọmọ ènìyàn lọ́wọ́ ènìyàn pọ̀ sí. yàtọ̀ àkùnrin àkàyà so wọ́n gbà pé kádàrá wọ́n gbà pé kò sí kádàrá àwọn èèyàn ní í ṣe nǹkan tí ó wù wọ́n ìdá ó tọ́ ó jẹ wọ́n yà. mo kàn ń mú àwọn kinní yẹn wá kó lè bá yé wa lágbọ́wọ́ ni kó lè bá yé wa so ibi tí ọ̀rọ̀ àwọn méjèèjì já sí lórí ẹgbẹ́ àwọn méjèèjì náà aláburú ni wọn sí àǹkàtà àgbọ̀dọ̀ torí pé táwọn kọ̀dà rí yà yẹn àwọn náà ó ti kèfèrí pẹ̀lú ẹ̀ àgbọ̀dọ̀ gbé kankan ní àkídà méjèèjì àgbọ̀dọ̀ gbé tó tí ẹ̀ bá wá dúró tó bá wá yé wa báyẹn a ti sọ ìpìlẹ̀ níbi ọ̀rọ̀ kọ́dà nípa pé àṣírí ni o kọ̀ọ̀kan ni lẹ́yìn ìgbà yẹn mo bọ́ síbi àwọn méjì tán sọnù níbi ọ̀rọ̀ ọ̀dà dídẹ̀ ìgbàgbọ́ ẹni kálukú tí wọ́n fi sọnù a lè sọ sí àwa mùsùlùmí kí ni ìgbàgbọ́ ti tiwa ẹ̀ka wà náà wà lóye tọ́jú àwọn mọ̀sáì nǹkan wà ń bẹ tó jẹ́ mọ̀sáì nǹkan dára ká béèrè báyìí pé al-ihtijaj bil-qadar ala dhanb àwọn èèyàn ṣe téèyàn bá ń dẹ́ṣẹ̀ kó máa fi kádàrá ṣe rí wa tarku al-wajib tó kírun òní ẹ bàtí wàá kírun kan ṣe tó bá yẹ pé ó wà ní àkọọ́lẹ̀ pé màá máa ẹ̀dí bí sẹ́ èyí ti tó ń mu sí ẹ̀wò tẹ̀sí sí èmi náà ṣùgbọ́n ń gbẹ̀gbẹ́ yìí àbáyọ̀ lẹ́sọ̀ fún wa pé ọlọ́run ti kọ gbogbo nǹkan àti dáadáa àti kíni àwọn olùgbé àlọ́ náà ló kọ kádàrá ìmutí fún mi ní la wọn fà àwọn afáàn pé àlè àtìjáàjù lè kọjá àlàdà ìmọ̀ fi kádàrá ṣe ẹ̀rí ìyapa àlọ́wọ̀ tàbí ìgbé ojúṣe wa sí àlọ́wọ̀ sílẹ̀ ìjà lè máa fi kádàrá ṣe ẹ̀rí nígbà tó ìgbàgbọ́ wa ni pé khairihi wa sharrihi min Allah ta'ala àti dáadáa àti dáadáa àti kejì aláwọ̀mọ̀sí kò sí àkà tí ń ṣẹlẹ̀ aláwọ̀mọ̀sí ẹni tí ń jalè aláwọ̀mọ̀sí ó ti mà ti pẹ́ ipe yóò jalè níjọba ẹ̀ níjọba ẹ̀ ẹni tó kú ó ti mà sí ẹni tó bímọ ó ti mà sí ẹni tí ò bímọ ó ti mà sí lóòótọ́ ni ìgbà wa ni fi nǹkan yẹn ká máa fi ṣẹ̀rí ìdúró sórí ẹ̀ṣẹ̀ ẹ mọ láwọn èèyàn láwùjọ gẹ́gẹ́ táwọn náà ṣe bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni mo ṣe báyìí mọ ẹ lóòótọ́ ni ṣùgbọ́n tèmi ó ti wà ní àkọọ́lẹ̀ pé màá mutí náà yóò bá kú sínú àkọọ́lẹ̀ ọlọ́wọ́ kò ti gbà lọ́wọ́ mi ẹ ti dẹ́ báwọn kí ló dé tó ń ṣe báyìí tó ń tó ń tó ń lu ìyàwó rẹ bí wèrè báyìí ẹ tí ò bá sínú àkọọ́lẹ̀ pé màá lu ìyàwó mi tí màá lù hmm, àfa yìí náà dáa lóòótọ́ sì rèé ó ti wà lákọọ́lẹ̀ pé ń jọba ń lu ìyàwó rẹ̀ lóòótọ́ ni ǹjẹ́ ó wá lè máa fi ṣẹ̀rí kó sì takú lórí aburú yẹn gbàwé rọmọdán tí tó wá jẹ́ kó bá wà lákọọ́lẹ̀ ìjọ tán kọ kádàrá ni pé máa gbá àwẹ̀ tí ì ní ìgbà ni só ìdára ẹsẹ̀ nílẹ̀ gbà náà àwa àfa sọ pé ẹ bá ń rinú ìlànà yìí tó ń fi kádàrá ṣe ẹ̀rí fún orí aburú tó wà wọ́n ní ṣùgbọ́n batilatun shar'an wa aqlan gbogbo ẹ̀rí tó bá rí kó mú wá ẹ̀rí burúkú ni ó takò làákàyè ó ti wá takò òfin àná mọ́sálàkù ṣàìtọ́ọ̀nù ìlànà àwọn ọ̀ṣẹ́gbọ́n ni èyí ṣe ìlànà ìsìlámù tí o bá ti wà lórí aburú tí wọn bá ti ti wá àtúnṣe ọ ò gbọ́ ni o gbọ́dọ̀ sọ wípé kádàrá rẹ̀ o gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀. àdẹ́fìsì yọ̀nà mẹ́fà àbọ̀nà méje nínú àdẹ́fìsì rẹ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ lórí jẹ́ pé kò tọ́ ká máa fi ìwà lórí ẹ̀ṣẹ̀ ká máa fi kádàrá ká máa fi dìfẹ́ǹdì ara wa lórí ẹ̀ kò tọ́ rárá kẹ́ni ẹ máa fi kádàrá jọ sí báyìí orí aburú tó wà ibi ẹ̀ ìbò ti wà lákọọ́lẹ̀ náà ni ibi òun ó sì bẹ́ẹ̀ kò tọ́ èsì àkọ́kọ́ òun ni wípé ẹni tí ń sọ̀rọ̀ yìí tí wọ́n bá ṣe aburú fún un ṣé òun náà gbà pé kádàrà rẹ̀ ìṣàkọ́kọ́ ni kò yẹ yín tí mo sọ tọ́ bá ṣàbúrú fún un ẹnìkan wá báyàwó ẹ̀ sùn ó bá délé ó bá sílẹ̀kùn àtàkà ló ní yìí gbà tí ó sílẹ̀kùn ra ẹ̀ ló bá bá ọkùnrin ọlọ́kùnrin lè tẹ̀lẹ́tẹ̀ lórí ìyàwó ǹjẹ́ arákùnrin yìí ti ń fi kádàrá ṣẹ̀rí ìwà lórí ẹ̀ṣẹ̀ ṣé ìwọ náà ó sọ fún afẹ́kọ̀ ìwọ ọkùnrin ọlọ́run ti kádàrà kó báyàwó mi sùn ní òní ìdáyínà nítorí náà máa ṣe kí ni máa lọ àbí máa ṣe ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ máa lọ máa yanjú ara ẹ lọ torí pé tí ò bá sí àkọọ́lẹ̀ ó ní ṣe kí ni àwọn afá kárì wọn kárì gà wọn ní èsì àkọ́kọ́ táwọn kọ́ fẹ̀ yẹn iṣẹ́ tí wọ́n bá tí ààlà sí wọn náà ǹjẹ́ fi nǹkan yẹn ṣe ẹ̀rí àbóhùn lọ lójú ní tí ẹnìkan já fóònù rẹ̀ gbà ní bá ń sá lọ iphone èwo lẹ́ ń pè é seventeen iphone seventeen pro max ló bá ń sá lọ àwọn èèyàn ní àwọn olè olè wà ní àyẹ̀mọ́ ah, ìlẹ̀ ó ti wà lákọọ́lẹ̀ pé yóò já fóònù mi gbà wọ́n ní tó o bá ti ṣe bẹ́ẹ̀ ajẹ́pẹ́ alákòóso yan ìlànà ṣètọ́n òun ló rìn tí ó sì hàn sí wọn náà pé ìlànà ṣètọ́n wọ́n ní èsì àkọ́kọ́ nìyẹn wọ́n ní èsì ẹlẹ́ẹ̀kejì anna Allah subhanahu wa ta'ala rabata al-asbab bi musabbibatiha èsì kejì ní pé gbogbo nǹkan pátápátá ìyìn àlọ́wù tó kádàrá ó ti fi sábàbí rẹ̀ síbẹ̀ èyí ṣe tó òun sábàbí gbogbo nǹkan táwọn kádàrá ó ti fi sábàbí ẹ̀ sílẹ̀ ẹ bá fẹ́ bímọ kí ni ó ṣe yóò níyàwó ẹni bá fẹ́ lówó kí ni ó ṣe yóò ṣiṣẹ́ ẹni bá fẹ́ rìn àjò kí ni ó ṣe yóò travel àyíbẹ̀ ẹ̀kọ́ ni ẹni tó bá rẹ̀ tó bá rẹ̀ láàfíà kí ni ó ṣe yóò gba ní ìwòsàn lọ gbogbo nǹkan Allah subhanahu wa ta'ala ó ti dé pẹ̀lú sábàbí ẹni kálukú nígbà tí ọmọ ṣe àti fún ọ ipe kó o fi ìwà ẹ̀ṣẹ̀ lẹ̀ sábàbí tó fi wà lìjánná òun náà ni wọ́n ń pè ọ sí yẹn so wà gbà wọ́n ní so ìlànà tó ń sọ tó ń fi kádàrá ṣe ẹ̀rí yẹn ìwọ ló mú sábà díẹ̀ ó ní ẹfi mi ní ìlọgbọ́ wà sí tó bá ti wà ní àkọọ́lẹ̀ pé máa mọ̀nà máa ti kéde máa mọ̀nà náà tàbí kò mú sábà kí sábà fi mọ̀nà ó náà ní kí ọmọ tó sí àwọn ọmọ tó sí ìlànà ta'ala ó mú nǹkan ó dá ó sì fi sábà nǹkan jókòó sínú pálọ̀ rẹ okú ọjà síbẹ̀ ọwọ́ àti tọ́ba wo àlọ́ yóò jẹ́ kí n tà tó sì wò lè má jẹ́ n tà láàyè ò lè tà torí pé o mú sábà bí nǹkan yẹn tó gbogbo nǹkan tí Allah subhanahu wa ta'ala tó dá òun ló fi fi sábà bí ẹ̀ síbẹ̀ òǹgbẹ́ngbẹ́yàn kí lè yóò ṣe yóò mú mi wá ní ẹ̀fín nílẹ̀ tó bá wo àlọ́ yóò mú gbẹ̀rẹ̀ lọ tó bá ti wà náà kọ́dà rà o gbọ́dọ̀ mú sábàbí o gbọ́dọ̀ mú wa. àgbẹ̀ tó fẹ́ jẹ́ kí sòun ta tó fẹ́ rí su wa tó fẹ́ rẹ̀gẹ̀ wa kí ni ó ṣe yóò sì nǹkan bọ́lẹ̀ ẹ̀ ó ti mú sábàbí yóò àmọ́ retí nǹkan tó fẹ́ jáde lára rẹ̀ so yóò tún máa wẹ́ẹ̀tì ẹ̀ yóò tún máa fòmù sí so wọ́n ní ìwọ tó ń fi kádàrà ṣẹ̀ yẹn èyí ṣe tí wò mú sábàbí òfé wà lìjánà onídọ́wà ti wà lákọọ́lẹ̀ sọ́yẹ́ pé ọmọ àlìjánà nu ọmọ àlìjánà ni ó jẹ ẹ wò á mú sábà bí fún ẹni tí ó wà lìjánà láì mú sábà bí ẹ. wọ́n ní èsì kejì nìyẹn èsì kejì nìyẹn wọ́n ní èsì ẹlẹ́ẹ̀kẹta èsì ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní tó bá jẹ́ pé a máa fi kádàrá ṣẹ̀rí lórí ìwà ẹ̀ṣẹ̀ tá a bá wà lórí ẹ̀ ìdá kí wá láǹfààní ìgbé àlọ́ òun rán àwọn ànábì sí wa kí láǹfààní wípé ó sẹ́ǹdì kùránì sí wa kí láǹfààní ẹ̀ òun ni pé kí wọ́n lọ sọ fún wa báyìí ni kò máa ṣe báyìí ni kò máa ṣe kí ni kò máa ṣe eléyìí ló tọ́ eléyìí ni ò tọ́ tó yẹ pé ìṣẹ̀rí àgbà ká máa fi kádàrá ṣe ìyìn orí abúlé bá wà ní òwúlẹ̀ níráwọ̀ òṣìṣẹ́ ni rusulan mubashirina wa mundirin li alla yakuna linnasi hujjatun ba'da rusul àlọ́ ni mo ráwọn òṣìṣẹ́ kí wọ́n máa fún yín ní ìròjọ́ náà kí wọ́n máa kìlọ̀ fún yín kí ló fà lè àlà ẹ̀kú náà lè ná ṣe ṣùgbà tó ń bá àdá rọṣù ó mú bá àti àwùjọ àrí fún ẹni bọ̀jù má lẹ́yìn ìgbà tí mo ti lọ jíṣẹ́ àdébí pọ́pọ́ ìdálọ́ fi ráhùn òṣìṣẹ́ sí wa tó fi ṣe ìdálù ìkúso tó fi sẹ́ndì koran sí wa àlọ́ òkè ká ní ẹ̀sùsì gàgà ṣùgbọ́n tó bá wọn fi kádà àṣẹ rí tí wọ́n ti sọ fún pé àlọ́ onífọ́ ó ti pè dáhùn mélòó mẹ́ta tí má ti kà tán máa wẹ́ nìkan tó ka ogun ẹ̀ mi o méje mo fẹ́ sọ ó pọ̀ gan ṣùgbọ́n màá ṣe méje ibi tí mo lọ jìnnà ẹ̀yin tó sọ ní tó sọ no pain no gain ni o no pain no gain mẹ́ta náà wọ́n ti sọ ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní tó bá jẹ́ wípé àá fi kádàrá ṣẹ̀rí aburú tá a bá wà ní àwọn ọmọ iná nígbà tí a lọ òbí wọn léèrè pé kí ló gbé ní wọn náà wọn à sọ pé wọn lọ adára náà ló gbé wa wọn náà wọn à sọ bẹ́ẹ̀ wọn là lọ sọ yìí pé nígbà tó lọ bá àwọn ọmọ náà kéèyàn ọmọ náà máa ń sàlákà fún ìsakọ kí ló gbé ní náà sàkọ wọn ti wọn náà rẹ àwọn mẹlẹkà wọn lọ fún wọn bí wọn ládùúgbò bí wọn ti rán síra sí wọn ti rán òjijẹ sí wọn kí ló tún gbé yín wọná lónìí kí náà sọ làmùnákú àkíntìn ló fà wàlàmùnákù ló tó ìmú ìmìsìkì àkín fún àwọn aláìní ló ń jẹ òun ló fà wàkúnnà nàhúndù máa lọ ìdè táwọn èèyàn bá ń sàbúrú àtúmọ̀jọ́ ìwọ̀n náà ló fà wàkúnnà nùkàtì ìbùdíyàwó ìdè ọjọ́ òní ọjọ́ ẹ̀sán ọjọ́ àlùkí yìí àmọ́ ń pè ní rọ́ọ̀ àlọ́ dẹ̀ fi hàn pé kí ló gbé wọn wọnú iná ǹjẹ́ àwọn ọmọ náà sọ pé à kádàrá ló gbé wa wọ bẹ́ẹ̀ bí ètò pé wọ́n lì sí àwọn nǹkan tí àwọn náà ṣe wọ́n tó bá yẹ kó tọ́ a fi kádàrá ṣe èrè orí aburú a bá wà ní àwọn ọmọ náà wọn bá ti kẹ́ni wọn bá sọ bẹ́ẹ̀ ó di mẹ́rin èsì ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n ní ṣe bí Allah subhanahu wa ta'ala ó fún wa ní ìyá rẹ̀ kó jẹ̀rọ̀ nínú nǹkan tó dá mọ́ wa lára òun ni pé ó dá mo fẹ́ ṣe mi ò ṣe ó dá mọ́ wa lára ìkìyà kásẹ̀tà mo fẹ́ ṣe rárá mi ì ṣe ó dá mọ́ wa lára àbí ò dá mọ́ wa lára ni náà gbogbo wa tá a wá síbí ìbàyẹ̀ ìbúwò wa láti wá ni àbẹ́nìkan ló gbé mọ́ fún wa àwọn kan gbọ́ tí wọ́n wá ó wu àwọn náà láti má wà àbí sọ́mà sọ fún ẹ pé ọ̀nà tó ń gbà lọ yìí o àwọn olè wà ń bẹ kódà wọ́n ń yìnbọn gidi ni o kí lèyìn ó ṣe yóò padà. ọmọ èdè yẹn ní ìfìyà wàlúkúdìrọ̀ wàlúmọ̀ṣíyà nǹkan tá lọ dá mọ́ wa lára ó dá tá a bá fẹ́ ṣe nǹkan tá a bá fẹ́ ṣe ó dá mọ́ wa lára àwọn màláìkà nìkan ni ò dá mọ́ wa lára ìgbà tí ò ti dá mọ́ àwọn màláìkà lára òun ni òfin la ìfúnpá wọn lọ́rùn àwọn mọ̀lẹ́kà ò ní jọ́ọ̀jì tiwọn àwọn ò níbi títí wa àwa àlùjọ̀nù méjèèjì la ní alágbára láti sọ pé mo fẹ́ ṣe alágbára láti sọ pé mi ò fẹ́ ṣe alágbára yìí ṣùgbọ́n àwọn mọ̀lẹ́kà ò ní níta bàbá ti pa wọn láṣẹ tòdáàtì sàtọ́ pé nínú wa ààrẹ ti yapa àṣẹ àlọ́ ó túùsì láti yapa àṣẹ àlọ́ a rí nínú wa tó túùsì láti tẹ̀lé àṣẹ àlọ́ àrínú wa gbogbo wa dáa wà ń jókòó yìí kò sẹ́ni tí ò láìkí zina àṣé ni kò sẹ́ni tí ò láìkí kó mú nǹkan oní nǹkan máa ti tiẹ̀ kó pọ̀ sí i a choose láti má ṣe ni ẹni tí sì ń ṣe náà ó wù láti ṣe ni wọ́n ní sọ̀rọ̀ láti máa fi kádàrá ṣe ẹ̀rí aburú tó wà òun takò àyà torí pé ọmọ èdè yẹn ní àǹfààní láti sọ pé mo fẹ́ ṣe àbí mi ṣe kí ni àbí mi ṣe àlọ́ òní iná àdàyìnà tẹ̀lé ìlà kí ló wí tẹ̀lé ìmà ṣáàkírọ́ wà ìmà kàfúrọ̀ ẹ̀dínlẹ́sẹ̀ àlọ́ òní mo ti la ìlànà méjì lẹ̀ ọmọ ìdè yẹn tó bá wù ú kó ṣe tó bá sì wù kó má ṣe kí ni kó má ṣe nínú sọ́tò káàpù kan ẹ̀rí ayé abẹ́ àlọ́ ní pàmánṣá pàlíyómi pàmánṣá pàlíyàkùfò ní tó bá wù ó gbàgbọ́ ẹni tó bá sì wù kó ṣe kí ni kó ṣe kèfèrí èyí kó mọ́ gbàgbọ́. so láti fi kádàrá máa fi ṣe ẹ̀rí orí aburú téèyàn wà kò lọ torí pé ọmọ ìdí èèyàn lágbára láti sọ wípé òun fẹ́ ṣe àbóhùn ṣe àìmọye lómìn tó sọ pé òun ò fẹ́ yàwó mọ́ nígbà tí àwọn bá dẹ̀ lọ fi ọjọ́ ẹ̀sùn bàbá àgbàlagbà kan náà fámìlì bàbá yẹn ó dẹ̀ wá yóò àbá sọ̀rọ̀ ó ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ alẹ́ òde ẹ̀mọ̀ wálẹ̀ ẹni tó ti lọ́wọ́ òfẹ́ wọn tẹ́lẹ̀ kí ló padà sọ yóò lọ́wọ́ ti gbà ó rí pé ó ní agbára láti sọ pé mo fẹ́ ṣe ní ìṣe ìgbà ní ìsìlẹ̀ wọn lè bá sọ̀rọ̀ bá kó ṣe kí ni ó takú pé rárá tẹ̀ kò sí ẹni tó kẹ́ ẹ pé ìmọ̀mù sàwùjú wá àní ìṣe máa ń ní. yẹ alẹ́ òfin sí wa lára láti sọ pé mo fẹ́ ṣe ní ìṣe so ìwọ ló wù láti mú ìlànà yẹn kì í ṣe pé á dára kẹ̀kẹ́ nílé ọ̀gá kiri ó di mélòó báyẹn ó di márùn ẹlẹ́ẹ̀kẹfà wọ́n ní nǹkan yìí gan kò bá làkà yìí wọ́n ní gbogbo àwọn pàṣẹpàṣẹ àwọn olórí àwọn ọ̀gá àwọn adájọ́ àwọn gan olórú ìlànà tó ń sọ yìí abẹ́ ti rí adájọ́ kan rí tó ń lo kádàrá láti fi ṣẹ̀rí ìwà ẹ̀ṣẹ̀ káwọn amúdé kọ́ọ̀tù olúwa àwọn tó jalè àbójalè wá ní olúwa àwọn àkọọ́lẹ̀ ló gbé òun jáde adájọ́ wa sọ pé nítorí náà ẹ̀sìn ilẹ̀ nígbà tí wọ́n ti kọ́ọ́lẹ̀ pé yóò jáde wọ́n ní kò tẹ́ni ṣe bẹ́ẹ̀ àbí ìyàwó rẹ kò dáná fún ọ kò sóúnjẹ fún ọ kò tọ́jú àwọn ọmọ rẹ owó abílẹ̀ èpè kí láǹfààní tí mo fẹ́ ọ fún tó òfin bá ni àhá títí sí lákọọ́lẹ̀ sẹ́yìn ní dáná ẹ̀ wò náà ọlá wọ́n ti kọ́ọ́lẹ̀ pé mi dáná fún yín wọ́n ní sáà ìgbàlú ẹ̀ so wọ́n ní àwọn aláṣẹ àwọn adájọ́ àwọn gan òkè ń lorú ìlànà báyìí kódà lọ́dọ̀ àwọn ilé ìgbà àwọn gan sọ pé no ignorance in law ní ìmọ̀ òsín ní òfin torí pé tí wọ́n bá hà láò rẹ̀ ibi káwọn ẹni tó jẹ́ ẹ̀ tán àkíyèsí fún kankan kí wọ́n máa sọ pé mi ìmọ̀ mi ìmọ̀ kò sẹ́ni kankan tí wọ́n jẹ níyàdá gbogbo ẹ̀ nígbà wọn sọ àwọn olúwa àwọn ọmọ náà ni so wọn àgbá wọlé ẹlẹ́ẹ̀keje ní àwọn bọ tó jẹ àkọ́kọ́ lásìkò ànábì àwọn náà ń lorú ìlànà yẹn láti fi ṣẹ̀rí nígbà tí Allah sọ̀rọ̀ wọn ní sọ́tù àyà Allah ní sayaqulu alladhina ashraku law wala aba'una wala harramna min shay' àwọn àkọ́kọ́ lásìkò wọ́n ní tó bá jẹ́ pé wù aláwò ni àwọn ò ní ṣẹbọ ọlá ẹ pé aláwò fẹ́ bẹ́ẹ̀ ló jẹ́ káwọn máa ṣẹbọ aláwò wá fún wọn létí pé kàdá àdìkà káàdì dàbà lẹ́dí náà ní nǹkan bèrè yìí aláwò ní bẹ́ẹ̀ náà òkúrọ́ ni yín àwọn tó síwájú yín náà bí wọ́n ti parọ́ náà nìyẹn nípa ẹgbẹ́ òun aláwò ló ń pa yín láti ẹgbẹ́ kẹ́ máa ṣẹbọ hátà dáhùn bàbànà títí tí ìyàwó ti wá dé bá wọn tó fi alọ́wà tí wọ́n lè rí pé tẹ́ bá ń fi kádàrá ṣe ẹ̀rí orí aburú tẹ́ wà kúrì alìyíndàkùn mọ̀nyí ilmi pàtókù ìlú òhùlànà ṣé ẹ ní èrí kan tẹ́ lè mú wa lórí pé ní alọ́wù èmi ni mo jẹ́ ń pa kíkẹ́ máa ṣẹ bọ̀. alọ́ ni ìyá ìta tàbí ọ̀nà ìlà bọ́ọ̀lù kò sí kankan tẹ́ fẹ́ rí mọ́ ju àbá ìròyìn lásán wàyí ni mo ní ìlànà àkóso. so ìdá ẹgbà ń fi kádàrá nítorí pé a ti sọ yìí pé gbogbo tó bá ṣẹlẹ̀ ní dáadáa gbogbo tó bá ṣẹlẹ̀ láburú ọ̀dọ̀ àlọ́ òní ti ń wá ṣẹ̀rí ọ̀wà aláwọ̀ wa ká máa fi ṣẹ̀rí ìlú ìlànà méjèèjì tí mo sọ yìí wàhálà wà bẹ́ẹ̀ àti mú ètò tako làákàyè wa àti mú èyí wa méjèèjì làákàyè bá wọlé kò sí ẹni tí ọmọ rẹ lè ṣẹ́ tí ò ní bá wí tí a sọ fún ọmọ rẹ pé fi ọmọ mi lẹ̀ ẹ̀dórí ọmọ rẹ̀ ti ń bá ọlọ́tí rìn àkọ́ ọmọ yìí mo mọ̀ ṣàfihàn ẹ̀ àwọn onítẹ́tẹ́ ní mọ̀ ń tẹ̀lé lẹ́nu jẹ́ mẹ́ta yìí ẹ bá sọ̀rọ̀ ẹ̀sìn ilẹ̀ tó bá yẹ kó wà ní àkọọ́lẹ̀ pé yóò mọ̀ ta tẹ́tẹ́ gbèsè ayé ẹ̀ yóò mọ̀ ta tó bá sì wà ní àkọọ́lẹ̀ pé kò ní táńkọ́ kò tá àlejò bẹ́ẹ̀ àlejò bẹ́ẹ̀ náà tó wọ́n mi pé ìlànà burúkú ni ìlànà tó takò làákàyè ìlànà tó takò ẹ̀sẹ̀ mi tààrẹ tó tààrẹ kà méjèèjì fún wa pápá ẹ lè tó ẹ sì lè mọ́tò ó dà sí pé. àkọ́kọ́ orí pé tí èèyàn bá mú kádàrà tó máa fi jọ sí báyìí àbúrò pé ṣé ó lè wọ ọ́dà sáìsì fún àpẹẹrẹ tí wọ́n bá báyàwó tó bá báyàwó yẹn tó wá bẹ̀. ok ọ̀yà ìmọ̀ lọ ìmọ̀ lọ ẹlẹ́ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì òní wípé gbogbo kádàrà gbogbo tó bá máa jẹ́ kádàrà ló hmm. ní sábà. so kí ló dé òkò tó sábà yìí kó ká má ṣe báyìí. kó mú sábà bí ẹ̀kọ́ mọ́ ó di méjì ó yá ó yá. ẹlẹ́kẹ̀ẹ́ta ni pé ọlọ́run pa ọba tó tó ga jùlọ ó fún wa ní koran àti àdéhùn. ó ráwọn òjíṣẹ́ fún wa láti pé kí wọ́n lọ gáìdì wa ẹ báyìí ẹ báyìí ẹ ṣeun mo ṣe gọ́ọ̀mì àti dwellers of the hell àwọn àwọn ẹtí wo wọ̀ náà. Hmm. wọn ní mú ẹ̀rí wá pé kádàrà ni ó sọ fáwọn òbí ọ̀hún tẹ̀lé òfin ọ̀nà. ẹlẹ́karùn-ún ni pé human as in earth activity as in follow desire wọn. ẹ ṣeun. so ìwọ ló wù láti ṣe àbúrò yìí kádàrà ni òfin ọ̀nà. ẹlẹ́kẹfà ni pé àwọn adarí wa ọgbọ́n bí òfin tí wọ́n tẹ̀lé tí wọ́n tí wọ́n sílẹ̀ pé tó bá jáde báyìí láti báyìí láti wọ́n sọ pé àwọn ti jáde bá dára rẹ̀ wọ́n. bẹ́ẹ̀ tó àní ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀nà yìí ọ̀nà àwọn aláìsàn. bẹ́ẹ̀ ọ̀nà yìí pé kéèyàn máa mọ etí ìlú wa ọ̀nà aláìsàn. ẹ jọ ìjọba kùn lọ ọkọ ẹ̀rà ẹ sáfẹ́ gbé fún yín dandan náà àyùbọ̀ wa ni alihamudulilá ẹ ṣe tẹ̀ ń bá mi lọ báyẹn tó ń kí àdéhàdéhà báyẹn tọ́yìí mọ́ṣálà kan náà wà ń bẹ àtúnyẹ̀dú yìí náà ìlò fà á ànábì wa sallallahu alaihi wa sallam náà ó jẹ́ kó yé wa yí pé nígbà tí Allah ti dá wa ó ti dá ọmọ náà ó ti dá ọmọ àlìjá náà fún àìló sọ bẹ́ẹ̀ eléyìí àwọn eléyìí ó dá yín ọmọ náà nìyẹn àwọn eléyìí mo dá yín ọmọ àlìjáná ni kódà àwọn bíi ànábì sọlá ọsán léèrè ipò wà ànábì nígbà tó jẹ́ pé àlọ́ ti dá wọn náà ó ti kọ kádàrà ó ti dá àlìjáná àfàlà àdàsílákè ṣé kíláàsì ń wọ́ọ̀rì ara wa fún ẹni ká wúkà máa rìn káàkiri ńgbà náà ń bẹ̀ pé àkọọ́lẹ̀ ti wà fún wa ànábì ní rárá o ẹ jò ó ẹ mọ́ gbára lé kullu muyassarun lima khuliqa lahu gbogbo ẹnìkọ̀ọ̀kan ní tí wọ́n kọ́ lẹ̀ fún yẹn kò ní rọrùn fún un tó ẹ̀kọ́ máa jẹ́ náà kọ́ lẹ̀ fún wàhálà yóò rọrùn fún bí ẹ̀kọ́ ni ẹ̀rí tó rọrùn fáwọn ará yẹn ajikin lóru akin àṣùbà akin zori ọ̀rọ̀ ṣe kankan fún wa agbàwẹ̀ Ramadan ọ̀nà ló ti fẹ́ tán wàhálà ìdí pé wọ́n ní kẹ́lómi ìgbọ̀nsán mọ̀ àwẹ̀ <laughs> ebi wọ́n gbé fídíò kankan àkiri báyìí bí wọ́n ní wọ́n fìjà bí bí wọ́n dẹ̀ ní wọ́n ti àdá bí ni tó ní kí ni ìfìyàjẹ́ làwẹ̀ àwẹ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ yóò lè lára ẹ̀ torí pé ìtàn dákúnnù bí ìgbà tó bá ní kó gun sánmà ni irun tá à ń kí tó rọ̀ wá lọ́rùn yẹn <laughs> ó lè fún ẹlòmíì débi pé ìran ànábì ni kúlùmù yóò sàrùn ní màá kúlù kọ̀lá ẹni kálukú ihun tí wọ́n da fúnjọ́ kìíní àná yóò rọrùn fún láti máa ṣe gbogbo aláti máa àdíjà blessing my surround ipe nínú oyún wọn kọ̀ọ̀kan mélòó lẹ̀ fún wa nǹkan mẹ́rin nínú nǹkan mẹ́rin yẹn ṣàkíyún àwùsà ìjọ wà bẹ́ẹ̀ sẹ́ni yẹn tó bá délé ayé tó lórí ni ó jẹ́ ní àbíkejì ó ti wà bẹ́ẹ̀ ó ti wà bẹ́ẹ̀ gbogbo àwọn hadithi àti àyà Kùránì yìí tí aláwo ti mọ̀ pé lágbájá ọmọ lágbájá ọmọ ẹ̀nà ni eléyìí ọmọ àlìjáná ni eléyìí báyìí ni eléyìí báyìí kọ́ ìbéèrè wa jáde ìbéèrè tí wàá jáde pé tó bá wá jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ti kọ́ kalẹ̀ ìfi ọmọ náà lágbájá ọmọ àlùjànnà ń lágbájá kí dàn kí ló dé tí àlọ́ òdu wa fẹ́ fi ẹ̀ṣẹ̀ wa bí wa lálùkì àwọn ẹ̀gẹ́jẹ̀ aláwọ̀ ti kádà pé lágbájá iṣẹ́ tẹ̀pẹ́ àdìsí kan náà tún bẹ̀rẹ̀ sáà níbi ìsọ pé tó bá ní pọ́ máa jẹ́nà lẹ́ni yẹn yóò ti máa ṣiṣẹ́ iná lọ tó bá yá tó bá kù díẹ̀ yóò yí padà tó bá jẹ́ pé ọmọ iná náà ni bí ṣiṣẹ́ àlùjẹ́nà tẹ́lẹ̀ náà kádà aláwọ̀ padà gbà wájú ẹ̀ láì gbogbo àwọn kẹ́yìn ti wà lákọọ́lẹ̀ kí ló dé tá lọ́ọ̀ tó wá fẹ́ mú wa pẹ̀lú iṣẹ́ tá a ṣe níjọ́ ìgbéra kìámà tí a sọ pé lágbájá ọmọ lágbájá òkìrùn máa lọ ná ọgbà wẹ̀ ṣe báyìí ó jalè nígbà tó ti níyẹn ti wà lákọọ́lẹ̀ ṣáájú káwà gan tó dáyé ṣé tálọ̀ bá wá fi ẹ̀ṣẹ̀ yẹn tún mú wa ìgbẹ́yìn láì kìámà tí kò ní dàbí àbòsí ẹnìkan ti sọ lẹ́yìn wọn ló dàbẹ̀ bẹ́ẹ̀ kì í dì sábòsí tàbí ò dáhùn àárín yẹn kí n tó sọ̀rọ̀ ó yìí di gan tẹ ó rọrùn gan àbí ẹ bá ń fẹ́ tó ló rọrùn ẹ bá ń fọ́n wa. Náà. Ohun tó máa fa kí ẹ tọ́pọ̀ iná fún tó ṣiṣẹ́ náà yẹn. Ó máa fa kó owó náà ní pé ọlọ́wà ti kó òun láwọn òṣìṣẹ́ ìlú. Torí pé ara àwọn òṣìṣẹ́ ni àwọn ọ̀sán dé ok ìgbà tí wọ́n rán àwọn òjíṣẹ́ ẹ máa gbọ́ ó dẹ̀ ti wà lákọọ́lẹ̀ pé kò ní gbọ́ náà tẹ́lẹ̀ pọ́nmọ náà ni wọ́n dẹ̀ rán àwọn òjíṣẹ́ òkè ló dá lóòótọ́ wá fi ẹ̀sẹ̀ yẹn bí padà. wọ́n á tẹ̀lé. ok ẹgbà ẹgbà ẹ bá ń fún ọ lẹ́bùn àmọ́ èyí tí mo fẹ́ èyí tí mo fẹ́ ò ti jáde o àwòtí ìlú sí ìdámi lọ́rùn torí wọ́n wà yí gá wọ́n fẹ́ gbẹ̀bù ẹ̀gbọ́n àyí gá gan <laughs> àmọ́ èyí tí mo fẹ́ ò ti jáde èyí tí mo fẹ́ ò ti jáde <laughs> èyí tí mo fẹ́ ò ti jáde náà náà. Tí àwọn àwọn àwọn yà ní pé hmm. ẹgbẹ́ ìpàtàkì aláàfin ọ̀pẹ ọmọ náà ní ìyá ìbàjẹ́ ọmọ ìbàjẹ́ aláàtọ́wá fi agbára àti ṣe àdúró àti ṣe dáadáa. agbára yẹn ẹ máa gbọ́ agbára yẹn tí yóò lọ tako fífẹ́ bí àlọ́ ni àbí yóò sọ̀pọ̀tẹ̀. ó máa sọ̀pọ̀tẹ̀. á sọ̀pọ̀tẹ̀ nínú ìbọn ní ìpàrà lọ́jà sí náà dára òfẹ́ náà ni ṣíṣẹ́ tàbá fẹ́ da agbára tá a ní dìsáyà láti dìsáyà yẹn tá a ní yẹn abẹ́ kí ni ó abẹ́rẹ́ sọ́gbà lọ́ọ̀nù ìdí mo fi òtí jáde pọ́ìntì kan lágbára ń bẹ̀ torí pé tẹ́ ẹ bá sọ yẹn àwọn ọ̀tá sàmù ó mú yín ó mú yín ó sọ fún yín pé tó bá jẹ́ pé ó ní agbára láti chúùsì nǹkan tó wù láti take ìdìsáyà rẹ̀ wọ́n sọ pé tèmi gẹ́ ní ìdìsáyà náà abẹ́ kí ni ó máa wà abẹ́ ìdíkà lọ́ọ̀ ni kò lè yapa sí náà tó bá fẹ́ nǹkan tá lóò bá fẹ́ kò ní bọ́ sí wọ́n mú yín bẹ́ẹ̀ pọ́ìntì kan wà tó lágbára tani ó gbà tí ò bá ti sí máa sọ ọ èyí pé ibi tí mo ti ń lọ jìnnà. sábà bí o. ìsákùn la ẹ̀yà ẹ ṣeun gbogbo akọ́lọ́tà la ta ẹ̀ ẹ jẹ́ kí n sọ báyìí. nǹkan tí àlọ́ kọ́ lẹ̀ fún ẹnìbọ̀dì gbogbo wa ìpá wàdà lálákọ̀ọ́lẹ̀ àbí ìṣẹ́ntì òlákọ̀ọ́lẹ̀ àwọn ẹranko ní omi ní ẹmọ wọrí ẹmọ wọrí ẹmọ wọrí ẹmọ wọrí ọ̀ya ẹ̀jẹ̀ ọjọ́ wọn sọ. Oníṣẹ́ ọkọ̀ méjì ló dá fún wa. Ọkọ̀ karonú alẹ́sìn ní. ìjà kun la ẹ sísà alẹ́ òsàn ilẹ̀ kan. ti ẹ ẹ náà ẹja gbọ́ bíbà ẹ kan lágbára ń gbọ́dọ̀ ṣàkíyèsí tó lágbára níbi ọ̀rọ̀ yìí because táwa gẹ́gẹ́ ẹtí ò ṣe dáadáa ti kọ ẹtí ò ṣe dáadáa ti kọ àbí àwa sọ pé ọmọ èdè èèyàn a lè choose àbí bọ gbogbo tá a fẹ́ choose yẹn náà abẹ́ kí ni wà abẹ́ ti kà lọ́wọ́ tí o bá ti kò ń bẹ̀rẹ̀ kò ní lọ àbí bẹ́ẹ̀ kọ́ ni sọyì ọba lọ́ọ̀tìrì lẹ́yìn sàbẹ̀bọ̀ láàmìlẹ̀ àbíyèdì kò ní í ṣe àbùṣe yọkà sí wa sọyì gbogbo ara ní kádàrà àbí nǹkan méjì ló wà wa nǹkan àkọ́kọ́ ni pé má sọ̀wá wọ àná ó káwọn kankan fún wa tá a mọ̀ ó dí gàgà wa a mọ̀ òun náà ní kádàrà wa àbí ẹlẹ́ẹ̀kejì ó pa wá láṣẹ pé ká ṣe báyìí ká ṣe báyìí má ṣe báyìí má ṣe báyìí àríyìn àbá àrí àrí nínú méjèèjì èwo làlọ́ wá láti ká ṣe mẹ́ ṣé kádàrà tó pamọ́ ló ní ká ṣe ni táwọn akẹ́kọ̀ọ́ ò mọ tán kọ́lẹ̀ fún wa àbí àṣẹ tán pa wá direct tá a jọ rí èwo ló ní ká ṣe inú méjèèjì ìdarí direct àìṣe ìdarí direct gangan òun là lóun jọmọ lẹ́yìn sí kìí ṣe torí pé èyí tó pamọ́ kò lábọ̀ wá lọ́rùn pé ká wà ó kò lábọ̀ wá lọ́rùn pé kádà mi ni tí wọ́n mọ tán kọ́ ni nǹkan tí ò làbọ̀ ọlọ́rùn ló ló ń fi ń ṣẹ̀rí ó fi èyí tó làbọ̀ ọlọ́rùn sílẹ̀ èyí tó làbọ̀ ọlọ́rùn yẹn òun gẹ́gẹ́ ní the main purpose tá ló ń fi jẹ nìyẹn yà torí pé ó fi hàn wọ́n rán ànábì sí wọ́n sẹ́ẹ̀dì koran sí wọ́n sẹ́ẹ̀dì sàbẹ̀ sí wọ́n sẹ́ẹ̀dì àwọn àfáà sí ó gbé wá sí òkò padà lú ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ àìtẹ̀ láti yẹn gẹ́gẹ́ ó gẹ́gẹ́ ní nǹkan tó tí wọ́n rán wa ìwọ ló ń tọwọ́ bọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin ma àrọ́dà lọ́hùn bínà wà má àrọ́dà lọ́hùn mínà yàtọ̀ ń bẹ láàrin méjèèjì ma òrí dàbínà wà má òrí dàmínà nǹkan tí wọ́n gbà lérò fún wa ó yàtọ̀ sí nǹkan tí wọ́n ń fẹ́ lọ́dọ̀ wa àfúnilá kò jù rẹ̀ olùkọ́ ní ní skul tíṣà àbí mọ̀dárí nílé tí ó ti rí ọmọ yìí ọmọ yìí ò lè paasi ọmọ yìí kò lè pàṣà kò sí ọmọ tó fẹ́ dá olùbíde ṣe kò lè pàṣà nígbà tí wọ́n á tẹ̀sà ọmọ yìí wà á pàṣà torí pé kí ló fà ọmọ yìí ó kàwé kò síríọ̀sì kì í wá sùkúù déédéé àwọn kan tí tíṣà rí nìyẹn kì í wá sùkúù déédéé kì í kàwé eré pàì ti pọ̀ jù kì í kọ lóòtì tíṣà wa conclude before exam ibi ọmọ yìí ò lè ṣe kí ni kò lè pàṣà. Ada máa wúrí dàbí nǹkan tí títà gbàlérò fún nìyẹn ó wá kú kí la gbàlérò lọ́dọ̀ tiẹ̀ títà wá tẹ̀sẹ̀ dáhùn èròǹgbà títà ti pé kó ṣe kẹ́ni kó pa àṣà èròǹgbà títà tiẹ̀ tó rí nínú ìṣesí ẹ̀ hmm, òun ni pé kò lè pa àṣà bọ̀ nígbà tí títà ṣẹ̀ṣẹ̀ ẹ̀dáàmù fún èrò tí títà ń fẹ́ lọ́dọ̀ tiẹ̀ ni kó ṣe kẹ́ni kó pa àṣà àdéhùn ìdí ọmọ yóò padà wá pa àṣà ṣé ọmọ tí ò páàsì ṣé títà la fẹ́ bú títà ẹ̀yin la bú torí pé ẹ̀yin ti sọ pé kò ní páàsì àbí ọmọ tí ò kàwé tí ò kì í wọ́n skul déédéé láti kí ni láàbù tààrà fẹ́ bú ọmọ láàbù òun ni òṣèlú tó yẹ kó ṣe ìyẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ní pọ́ìntì tí aláwọ̀ fi jọmọ ìgbẹ́yàn láti jà wọn nǹkan tí wọ́n kọ fún wa àmọ́ náà bóòlù ṣe ń kọ̀nkúrùdù nǹkan tó mà pé ọlọ́run ti kádà igbe mi ní kírun bóòlù ṣe mà nǹkan tí wọ́n rán òun kọ̀nkúrùdù lórí ẹ̀ èyí tí wọ́n rán òfin ilẹ̀ so àpèjúwe yẹn ó wà bẹ́ẹ̀ ẹni tá a rí eléyìí ọ tí lágbájá yìí kò lè lówó pẹ̀lú bí ṣe ń ṣe yìí ẹni tí wọ́n ní kó kọ́ṣẹ́ kò kọ́ṣẹ́ ẹni tí wọ́n ní ó lọ skul kò lọ skul wọ́n ní ó lọ ilé kí kò lọ ní ń sùn sínú ilé ni àwa ti kọ̀ǹkúrù lọ́dọ̀ wa pé ilé yìí ò lè rówó kò wá padà lówó náà ni wọ́n ń bú wa. òun ní òbúra ẹ̀ náà because alkiyamu bil ma'mur òun ló yẹ kó ṣe nǹkan tí wọ́n pa láṣẹ tí òbí dolówó ìyẹn gangan ìní Allah subhanahu wa ta'ala yóò fi jọmọ èdè èèyàn níyà tó wá níjọba àkíyàwó. sí ẹ̀ náà clear náà tí ó bá clear ẹ̀ náà sọ kí ló máa lọ ọ̀rọ̀ kọ́dàrà ọ̀rọ̀ tó lágbára díẹ̀ ni o mọ́sálà mi nínú mọ́sálà tó kọ́ pàtàkì ó ní wípé nínú àlùmọ̀sọ́ ibù àti màá ibù yàtọ̀ ń bẹ láàrin méjèèjì káwọn bá a sì gbé àdánwò tó bá ṣẹlẹ̀ sí yàn àti nǹkan tó bá ṣẹlẹ̀ sí wa tí ó jẹ́ sàmọ̀wé ó jẹ́ nǹkan tó jẹ́ kó wà nátọ́ra àlọ́wọ́ àti nǹkan tí àlọ́wọ́ fi kàn wá ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì ìkan ń bẹ a fi kádàrá ṣẹ̀rí ẹ̀ ìkejì ń bẹ a fi kádàrá ṣẹ̀rí ẹ̀ tó bá ti má pèjú ara sí yóò yẹ a ní àwọn mọ̀sọ́ yìí àwọn àdánwò tí àwa gan àmọ̀ sí ó wá naturally ó wá by nature èèyàn kan fall sick kò sí nǹkan kan kò jẹ́ nǹkan kan i pé ó ń lọ lójú títì owó títì dáadáa owó ọ̀tún owó sí àṣẹ kò mọ̀ tí mọ́tò kan ti ń bọ̀ kó ń fònà báyìí ó tó báyìí tẹ̀. àbíkẹ́ ìyàwó ẹ̀ lóyún sínú gbogbo tó yẹ kó ṣe antinata ni ostinata ni intanata gbogbo ẹ̀ ló ṣe wọ́n tẹ̀kẹ̀ wọ́n jẹ ìwé lẹ́ ń pè é wọ́n ya sàn wọ́n lọ́mọ tó dára wọ́n ti gbẹ gbogbo òkú yẹ kíyàwó lò ó lò ìgbà tó ti kọ́ rọ ó gbé lọ sí at the end of the day ibi tó bẹ̀rẹ̀ ti ń lébọ̀ wá kú àbí ọmọ ló kú ẹni tó gba nǹkan tí mo sọ yìí ó gbọ́ àbàyè nature ni kò sí agbára ọmọ ìdí èèyàn bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni èèyàn kọ́lé látẹ́gùn bá fẹ́ ló bá fẹ́ pàǹdù lé ẹ̀ lọ àbówólé ẹ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìkànnì ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn nǹkan téèyàn ṣe tẹ́tù ọ̀gẹ̀gẹ̀ ló pa fúnra ẹ̀ wọ́n ló kọ̀sẹ̀ wọ́n ní ìyàwó ẹ̀ lóyún sínú tọ́lọ́wò kì í lọ síìtù àti ọmọ ti dáàbò ṣe nínú èyí sàn kò yà èyí ọsítù kò lọ èyí gàgà kò sí àti ọmọ ti dáàbò sí inú yà ìgbà tí ó dọ síìtù tí ó bímọ báyìí dé wọn àmì kankan inú ilé náà láti láti ń rọbí fúnra wọn wọn àgbélọ́dún kankan ìyàwó ìbá kú ta ló kọ̀ sí ẹ̀ tọ́ ló kọ̀ sí ẹ̀ fún ẹ̀ ẹtí sábà ní fi o olùkọ́sẹ̀ fún rẹ̀ àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ tó bá jẹ́ pé àwa la fà á àyífi kádàrá ṣẹlẹ̀ àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yẹn àmọ́ sí a lọ́wọ́ sí owó wá látọ̀dọ̀ aláwo fi nǹkan yẹn kàn wá ní àyífi kádàrá ṣẹlẹ̀ tẹ̀sírí àtọ̀ méjèèjì báyẹn o ó yàtọ̀ síra wọn o ọmọléke ọmọléèwé kò kàwé ó ń gbá bọ́ọ̀lù bá gbé yìí àdéhùn sí ó padà wá péyì kò gbọ́dọ̀ sọ pé ah, àdára rẹ̀ ara o. eléyìí tẹ ó kàwé ó ṣe wàhálà external exam gbogbo ẹ̀ ló ṣe but wọn padà rí pépà ẹ̀ wọn àmọ́ bí pépà ẹ̀ ṣe rí ẹ̀ pé kò lọ́wọ́ sí ó wà ní àkọọ́lẹ̀ bí ó ṣe rí fún un irú ìyẹn ó lè fi kádàrá ṣẹ́bi èyí tó bá yẹ pé òun ló fà á ó lọ mú ọtí ibi tó ti ń bọ̀ lálẹ́ ìrànṣẹ́ yìí ń dèrè ni o èyí ń dèrè ni o sí nǹkan kan àbáyé yín fẹ́ bàjẹ́ àfi gbà mọ́tò ti ara kò fi kádàrá ṣẹ̀rí ìgbà yẹn torí pé òun ló ṣe kí ni òun ló kọ́ sí ẹtì yàtọ̀ méjèèjì bá nísìnyí káwọn mú ayé àwa koran kọ̀ọ̀rán nísìnyí báyìí ẹ̀ ẹ́ ti lọ́wọ́ nínú aláwọ̀ sọ pé wà má àsọ́ọ̀bà fún mímọ̀ sí ìbàkí tàbí màá kásá bá ti àìdí ikọ̀ ní tó bá ṣẹlẹ̀ sí nínú àdáwọ̀ tàbí màá kásá bá ti àìdí ikọ̀ ní bẹ́ẹ̀ fọ́ ara yín pàṣẹ. Ayà kan ayé àmì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí aláwọ̀ sọ pé má àsọ́ọ̀bà kàmí hasanàfín fàmínà lọ́wọ́ dáadáa tó bá ṣẹlẹ̀ sí wọn látọ̀dọ̀ àlọ́ wà máa ń sọ ọ̀bẹ kàmí ṣe yí àti kàmí nọ́ọ̀sì èyí tó bá ṣẹlẹ̀ sí nínú aburú ọ̀dọ̀ ara rẹ ló ti wá àyà kan náà tún nù nínú sọ́tù nìsa àyà seventy nine àyà mi tó wà ní Quran ẹ̀yọ́ka iná ni o àlọ́ ni wà á tún síbi ìhun asana tó ń yàkó wù wá á bìí mi ní ìjìlá tí dáadáa bá ṣẹlẹ̀ sí wọn wọ́n sọ pé wàyí tún síbi ìhun ṣèjì à bá ṣẹlẹ̀ sí wọn yàkó wù wá á bìí mi ó sọ pé ọ̀dọ̀ rẹ̀ lè ní ìtiwá alọ́ ni kó lórí bìnrin ìgbìlà sọ pé gbogbo rẹ̀ náà àtọ̀dọ̀ alọ́ ti ti wá. so ó túmọ̀ sí wípé aburú tó bá ṣẹlẹ̀ sí yàn fẹ́ẹ́ tí wọ́n ló kọ́ sí ẹ̀ wọ́n fi kádàrá ṣẹlẹ̀ ẹ̀ ìwọ ni kó búra rẹ̀ wọ́n fi kádàrá ṣẹlẹ̀ àwọn ò ní gbà kó fi ṣẹlẹ̀ ẹ̀ bí kò sí pé ìwọ ni wàá bú rẹ̀ ìwọ ló mú sábàbí tó yẹ kó o mú o ṣe ojúṣe tó yẹ kó o ṣe gẹ́gẹ́ bí ilà káyọ̀ tí àlọ́ fún ọ ìwọ ló ṣe ó ti ra ìmọ̀ lóru ó bá dẹ̀ tilẹ̀ kù ó dẹ̀ ti mi lóru dẹ̀ mú títí tó fi kú wọn ni àlọ́ ti kádà pé yóò kú ni kádà ìwọ ló kọ́ ìsìn fúnra ẹ̀ nǹkan tá a máa ń fi kádà rà ṣẹ̀ ní òun ni nǹkan tó bá ṣẹlẹ̀ sí wa láwùjọ lọ́wọ́ bẹ̀ lọ́wọ́ nìyẹn àti ṣe gbogbo ìjú ṣe ṣùgbọ́n at the end of the day nǹkan tá a fẹ́ náà tó padà ṣẹlẹ̀ ẹni gbìyànjú lọ school olórí kí ó ṣiṣẹ́ at the end of the day náà kò rówó gbogbo wọn láti ní ṣe kò já sówó ọ̀dà àbùkẹ́ nìyẹn ṣùgbọ́n ilé ìdìdì ẹ̀ ó yọ̀lẹ̀ kò ṣiṣẹ́ kò kọ́ṣẹ́ wọ́n pa láàárọ̀ ó jókòó sínú ilé ó ń sùn ó ń jí enterprises ni ìtọ́jókòó sínú ó wá ní òun ò lówó lọ́wọ́ kò lè fi kádà àṣẹ rẹ̀ torí pé òun ni òun nǹkan tí òfin ṣe nǹkan yẹn òun ni òun bí àlọ́ ti pa wá láṣẹ ipò ní àkọọ́lẹ̀ fún wa bẹ́ẹ̀ náà ló tún pa wá láṣẹ ìka máa ṣe àwọn nǹkan láti máa rí nǹkan ṣe méjèèjì ló pa wá láṣẹ báwo ló ti wá lè mú kan kò fi kalẹ̀ èyí tí ò hàn sí ọ òun fi iṣẹ́ rí èyí tó hàn sí ọ òun fi iṣẹ́ kó lè ti jẹ́wẹ̀ sọ pé bàmá àsọ̀bà kò ní mọ̀ sí ibà àwọn abúlé tó bá tilẹ̀ sí yín lẹ́gbẹ̀ẹ́ ìyẹ̀fọ́ àyípa tàbí máa kásábàṣe àìdí ìkùn nǹkan tẹ́ bá fọwọ́ ara yín fà ní àwọn ẹ̀yin lẹ fọwọ́ ara yín fà èmi àlọ́wọ̀ yẹn fún yín láàká yìí bẹ́ẹ̀ sì ṣe bẹ́ẹ̀ sì ṣe bẹ́ẹ̀ sì ṣe bẹ́ẹ̀ sì ṣe bẹ́ẹ̀ sì ṣe bẹ́ẹ̀ sì ṣe rè tí kìíní yìí ó fi bọ́ sí i yẹn ni ẹ ṣe ẹ má lọ sábẹ́ kádàrá kí a máa jẹ yín tẹ́wàá ma fi àjẹ́ àyíká ni kádàá ni kádàá ni kádàá ni ẹ̀ ń kú kádàá ni yẹn ẹ̀ dẹ̀ ń kú àlọ́ ọkọ̀ tó kọ kádàá. ìdíṣẹ́ làbá ni kò ṣe ni kò ṣe mọ́nà ọ̀sọ̀tọ̀ rẹ̀ kádà àkómọ́ta burú bẹ̀ lásìkò umaru gbọ́nàkọ̀tọ̀ ọ̀rọ̀dí aláàrẹ̀ ẹnìkan jáde ọmọ amú àwọn fẹ́ bí lọ́wọ́ ó wá ní ìwọ ya àbá abdullah ìwọ àbá abdullah tó fẹ́ gbé mi lọ́wọ́ yìí àkọọ́lẹ̀ ni ìgbé máa jalè òkú jẹ́ ìyá àwọn sàbí yàká ìpọ̀ àbẹ́bẹ̀ ó mọ̀rún náà wá sọ pé àmọ́bìnú ah, mọ́bìnú wọ àbúláì kádàrá ni náà mo fẹ́ di gbé ọ ní ọ̀wọ́n tó kádàrá fàtọ́ kádàrá ni kádàrá tó gbé ọjà lè kádàrá yẹn náà ni tí ò bá kú sínú àkọọ́lẹ̀ náà ìmílẹ̀ òkú ní fẹ́ gbé ọ ní ọ̀wọ́n tó gba kádàrá ilé yẹn náà. ó ti pẹ́ tán ti wà tán fẹ́ máa fi kádàrá ṣe èrí aburú táwọn bàbá wà lórí ẹ̀ ìsìtẹ́ fún ẹni ẹni pé ṣé wọ́n mọ̀ tán kọ́ọ́lẹ̀ fún ẹ tó fi fi kádàrá ṣe èrí ara rẹ̀ èyí ṣe ìtọ́kọ̀ọ́lẹ̀ fún ẹ gàdàgbà gàdàgbà èyí ṣe tó òfin ẹ̀ ṣe rí kò ṣe nǹkan tí àlọ́ pa ọ́ láṣẹ. jọ̀mọ́ ẹ jẹ́ ká musa bá sí. a ní ẹ̀kọ́ nípa ìsìn wa ó sọ̀rọ̀ kẹlẹ́ níjọ́ mẹ́ta yìí ìṣẹ̀tàn ló ṣẹlẹ̀ ní ìbá ti lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹlẹ́à tán ní omi okó sódò odò ń gbé lọ ń odò ń gbé lọ ọkùnrin kan tó mọ odò wẹ̀ ìwádàá ibọ́ síbẹ̀ pé kóun rẹ́sì rẹ̀ kóun yọ odò má gbé lọ ló bá ní àwùjọ ìlà wọn yìí fọwọ́ kan obìnrin lòun omi ti ń gbé lọ́ba yóò tún jẹ́ ìlàlẹ́ kí á máa kó olùpara yẹn pẹ̀lú àìlẹ́kọ̀ọ́ tí ń bá káàkiri òlẹ́kọ̀ọ́ náà lẹ́yìn bá ní ẹ̀kọ́ tí aburú bá ti pé méjì wájú èèyàn tí ò bẹ̀rẹ̀ sọ fún tó fẹ́ dá àyàfi kó o ṣe kan nínú méjèèjì wàá mú ìdaburú ẹ̀ bá wà lẹ́ta rẹ̀ ìdaburú ẹ̀ bá kiri lòun lóòótọ́ ọkùnrin ọlọ́kùnrin gbé ìgbà tí ò dáadáa ó gbọ́dọ̀ lọ okwu kú wàhálà rẹ̀ ó bẹ̀ kan mú ihun yẹn gbàdé ń gbé ọ àtúbọ̀ láwọn àti òjò àti ń gbé ọ nídìí mọ́ lójoojúmọ́ rẹ̀ bẹ́ẹ̀ kan náà obìnrin tó ń lébọ̀ láti jẹta òbí ma wọ́n o ṣùgbọ́n lọ fítù yìí ọkùnrin ló wà bẹ́ẹ̀ o òkú tí bá jẹ fẹ́ sí o ọwọ́ ni òun kò sì jẹ́yà ìwọ ló yẹ kó o mú sábà nígbà tá a burú ti pé méjì wàá mú ìtò kéré ńlẹ̀ bí ẹ̀sìn máa ń ṣe Islam ìnáhàdà sí ìlú ẹ̀sìn yìí rọrùn bẹ́ẹ̀ láti lẹ́kọ̀ọ́ parí ẹ̀sìn tó rọrùn so nítorí náà ẹ ń bá ṣe nǹkan tí ò dáa àbí àdánwò kan ṣẹlẹ̀ sí a ó pín sí méjì a wò ó tó bá jẹ́ pé èyí tí Allah subhanahu wa ta'ala jẹ́ pé natural disaster ni látọ̀dọ̀ Allah o lè fi kára àṣẹ kínní o o lè fi ṣẹ̀rí wáyé pé natural disaster ni kò lọ́wọ́ ń bẹ̀ ìpínlẹ̀ kan ṣẹlẹ̀ sí náà ọmọ tí wọ́n bí wọ́n kàn padà gbọ́ kó ti kú padà náà ó dẹ̀ gbìyànjú wọ́n sọ pé sọ̀rọ̀ ó fún lóògùn ó ń gbọ́dọ̀ sí ìtọ́ àdéhùn tí ó padà kú ó dá akẹ́ni sọ pé tọ́ gbogbo àkọọ́lẹ̀ ṣùgbọ́n ìtẹ́ pé gbogbo ojúṣe tó yẹ kó o ṣe o ò ṣe é wọ́n fi káyà àṣẹ yìí o ìwọ dáàbò lórí nǹkan tí o ṣe yẹn mọ́sálà mi tó náà ti pàtàkì àdúrà káàṣẹ àdúrà àníyàwó ti olùkọ́dà tí lè dákàdà padà ní olùdápadà wàhálà tó wà ń bẹ́ẹ̀ náà fáwọn èèyàn àwọn èèyàn tó sọ̀rọ̀ gẹ́gẹ́ lẹ́nu ìyẹn náà aláwọ̀ láti ká mọ̀ sàdúrà ni nínú ìgbàgbọ́ àwọn mùsùlùmí ni pé gbogbo tó ṣẹlẹ̀ sí wa pátá láti ìgbà tó ti di wa tábí jáde láyé ó wà lákọlẹ̀ àbí wà lákọlẹ̀ ó ti wà lákọlẹ̀ ẹjí ò lówó ẹjí ò ní lówó ẹjí ò bímọ ẹjí ò ní bímọ ẹjí ò ga ẹjí ò ní ga ẹjí ò kú kékeré ẹjí gbogbo ẹ ti wà lákọlẹ̀ gbogbo ẹ wà lákọlẹ̀ ìdá wàmà fáyidá tó dùn á tí wọn láǹfààní àti àtàṣe àbíkó sáǹfààní bẹ́ẹ̀ àgbọ́dọ̀ wò mọ́sálà yẹn lọ. Tábà wá ń ṣàdúrà tá à ń sọ pé wọ́n ti kọ àkọọ́lẹ̀ kalẹ̀ ọ̀rọ̀ ló wá rí. Nà àkọ́kọ́ ni wípé àdúrà ìmọ̀ ń gbà. Àdúrà máa ń ṣe kí ni jàmá ìmọ̀ ń gbà. Ṣùgbọ́n àwọn àfáà jẹ́ pé wá rí pé tá à ń sọ yìí méjì. Kọjá kan bẹ kọjá rò mọ́bùrì. bẹ kọjá rò mọ̀ àwọn àkọọ́lẹ̀ kan ń bẹ lọ́dọ̀ àlọ́ kò sí tó lè yí padà o kò sí ìdáná tó lè yí padà àlọ́ ò ti kọ́ ò ti kọ́ tó o bá ṣàdúrà yóò gbà o ọtí yóò gbà síbò mi kò ní gbà síbi nǹkan ẹ̀gẹ̀dẹ̀ àwọn kọ́dàrú kan bẹ tẹ́fẹ̀ mọ́ aláàkùn mi lọ́dọ̀ àlọ́ ìyẹn ni máa ń wà lọ́wọ́ àwọn màláìka kọ́dàrú yẹn ti tiẹ̀ àlọ́ ò ti fi síbẹ̀ nípa pé lágbájá yìí kò ní ríṣẹ́ láti bàbá ẹ̀ sí bàbá ẹ̀ yóò wá ṣàdúrà àdúrà tó wá ṣe yẹn yóò wá gbà yóò wá ríṣẹ́ ẹ̀rí pé wọ́n ti so kádà yẹn pọ̀ mọ́ pọ̀ mọ́ àdúrà àwọn kádà kan náà bẹ̀rẹ̀ yẹn láti sọ ìta bá ṣàdúrà àdúrà yẹn wà gbà síbi kan sí àwùfẹ́ yẹn àlọ́ sọ fún anú ayé àkùrán àlọ́ ni máa yóò bá jẹ ọ̀rùn làdáì ọ̀nà ànàbìbọ̀ láàrin lè àgbè ní sọ́tù kọ́ ọ̀páyà bẹ̀rẹ̀ náà àlọ́ ní nǹkan tó ń ti kọkalẹ̀ láàyò bá jẹ òkè yí padà gbogbo yín náà lè ti gbọ́ àbí láti lè sọ pé yóò fi àti àfìlà wàjá fati sọ̀rọ̀ gbègbè tó fi kọ kádàrà wa wọ́n ti ṣe kíni ti gbé sókè wàjá fati sọ̀rọ̀ tákàdá ìwé tọ́kọ́ tí ó ti ṣe kíni ó ti gbẹ ìtumọ̀ ẹni pé láàyò bá jẹ àyè kò yí kankan padà mẹ́rin kò yí kankan padà ṣùgbọ́n èyí tó bá jẹ́ pé àlọ́ òfin ṣe ó fi sábà bí kan sílẹ̀ pé lábájá yìí kò ní rọmọ bí tẹ́lẹ̀ o tó bá wá ṣe báyìí yóò rọmọ bí tó bá dọ́jà yìí làwọn bá sọ pé àdúrà gómìnà kọ́dà àdúrà yẹn gangan náà inú kádà ló náà wà àdúrà gangan fúnra ẹ̀ òun náà wà nínú kádàrà òun náà wà nínú kádàrà tó méjèèjì òun ti ṣe papọ̀ sí sọ àdúrà máa ń gbà èyí tí àlọ́ bá fẹ́ gbà ń bẹ̀ yóò gbà pẹ̀lú pé òun náà ti wà lákọọ́lẹ̀ pé lágbájá ó ń ṣàdúrà nígbà báyìí torí pé tá a bá sọ pé tó bá ti ṣàdúrà náà nìkan yóò lọ yí padà ó ti tako ilmu lọ ìtààmì ìmọ̀ àlọ́ òsì gbogbo nǹkan bẹ́ẹ̀ sì gbogbo tí ó ṣe ẹ̀kọ́ wáta kò sí ètò ìgbà tuntun lọ́dọ̀ àlọ́ gbogbo ẹ̀ aláwọ̀ ti mọ̀ nípa ṣùgbọ́n ètò bá fẹ́ gbà pẹ̀lú àdúrà ètò bá fẹ́ gbà pẹ̀lú gbìyànjú kan méjèèjì náà ti dẹ́gẹ́ni ó ti wà nínú àkọọ́lẹ̀ ó ti wà bẹ́ẹ̀. ló ń pàtàkì bí sọlọ́dọ̀ sọlá tẹ bá wọlé láti kọjú ìdáhùn àbá sọ ee kọjú ọ̀rá ti dé o wọ́n máa ń yí kádà padà ara o kò sí ẹ̀rí kankan èyí yí kádà padà kádà yí yí kádà èyí tó ṣẹlẹ̀ ni pé èyí tó wà lọ́wọ́ àwọn màláìka sanáwí ni kádà ara wa tó wà lọ́wọ́ àwọn màláìka ọ̀dọ̀ọ̀dún rẹ̀ àwọn màláìka kádàrà ọdún kan wà wà lọ́wọ́ lọ́wọ́ wa. ní òru láìláṣù ìkọ́jú yẹn òun ni wọ́n gba ẹ̀mí another one tá a máa lò fún ọdún kan òun ni wọ́n gbà. èsì pé kádàrà yìí láwùí mahfud ibi tí àlọ́ òkọ kádàrà sí lọ́dọ̀ ara rẹ̀ kò sí nǹkan fi ń yí o wọ́n ti parí ìgbésí ayé wa à ń yí nínú kádàrà nìyẹn ayé nínú ìwà láì jáde ṣe àìmọ́sùn yóò kí n fún ẹni problem kí yóò fún ẹni problem ní tó bá náwó sí tó bá bá wà láì ó wà ní àkọọ́lẹ̀ èyí tí ò bá sì bá pọ́n tẹ̀ra ẹ̀ láwọn tó bá wà ní àkọọ́lẹ̀ wà láì yóò bá wọn tó bá ti ní ìgbàgbọ́ ẹ̀yẹ ò ní problem èyí tó bá bọ́ mọ́yàn lọ́wọ́ tó bá bọ́ mọ́yàn lọ́wọ́ gbà yí pé kò sínú àkọọ́lẹ̀ fún ẹni kọ́kàn ẹ̀ lè balẹ̀ ó kò sínú àkọọ́lẹ̀ sọyìn làlọ́wọ́ sọ nínú sọ́tù dùnkọ́ náà yẹn náà kẹ́ni pé fi ha ní òun láyé fún nìyẹn yóò fọ̀rọ̀ kókó lò amúlé ní àkè. wọ́n máa ń kan ní wọ́n yí wọ́n yí èyí sì lẹ́bẹ̀ẹ́ wà láti ìjọba tí ń kọ ọ̀kadà tèmi ní rẹ̀ wọ́n á tọwọ́ àwọn tó jẹ́ tó jẹ́ tọdọọdún òun ni wọ́n fún wọn ní míì ṣẹ̀dí àwa ń fẹ́ ń tá ìgbà yẹn á wà lórí ìbáadà á wà lórí ìjọsìn kò lè bàgbé tá ìgbà yẹn à ń bẹ nínú àlejò wà lọ èyí tá a tún fẹ́ lò fọ́dún kẹrin mà bí ọ gẹ́gẹ́ bí ẹrú rẹ̀ kìí ti kí wọ́n lọ ń fi báírò àbí pẹ́ńsù ìrẹ́sà wọ́n fi wọ́n yí ìgbàgbẹ́ padà gbogbo ẹ̀ wá wà lákọọ́lẹ̀ ṣùgbọ́n kò sí kí mùsùlùmí ṣàdúrà kò má gbà kò sí gbogbo àdúrà tàbá ti kọ́ wáta kò ní gbà. àníbi ni máa ń mi mùsùlùmí kò sí mùsùlùmí kan yẹ́dìrò ìdá àwàtí tí ó ṣàdúrà báyìí lẹ́yìn ṣàfihàn ìtumọ̀ kì í dẹ̀ pé ṣàdúrà ẹ̀ṣẹ̀ ìwọ ọlọ́wọ́ ọlọ́wọ́ ọmọ tí mò ń wá lọ yìí fadi tó ṣẹ̀ ló bọ́ sí o yẹn kì àbí wọn lọ́wọ́ ìgò mẹ́wàá ní fẹ́ mú níbi ọtí ìdáàbò mọ́jì ó pa ní o mọ́jì ó pa ní ọtí o àdébì tí mùsùlùmí bá ti ṣàdúrà lẹ́yìn ìsàfihàn ìsìnbọn kì í dẹ̀ ṣe ẹ̀ṣẹ̀ ni mùsùlùmí ẹ̀ ń tọrọ wà láàkọsí àtòrọ yìí kì í dẹ̀ ti pé ìṣàdúrà pé kò ń jẹ́kun ẹbí kì í ṣe ló ń ṣe ìlà àtọ̀hún lèyí ìdàgbà ìlà àtọ̀hún lọ bíá lèyí ìdàgbà àyàfi tí àlọ́ ògbà àdúrà yẹn sí ìmọ̀ ayọ̀ àjìlá lẹ́hùn dà wàtà o nínú kí alẹ́ ògbà àdúrà ẹ̀kẹ́kẹ́ síbi fi ń fẹ́ yẹn òun náà lọ́pọ̀lọpọ̀ àwọn fẹ́ ẹbí tá à ń ṣàdúrà lé lórí gbẹ̀gẹ́ kò bọ̀ sí i àlọ́ ò lè ṣe bẹ́ẹ̀ tó bá lọ sí kòńgẹ́ àkọọ́lẹ̀ wà ìmọ̀ ayọ̀ àdàkírọ̀ àlọ́wọ́ gbèrè àkírọ̀ nínú kí alẹ́ ògbà fi pamọ́ kó fi bọ́ sí ẹ̀rí fún níjọ́ gbèrè àgbè àmọ́ kó bá gbà síbẹ̀ àwọn afáàní tó bá jẹ́ ọ̀gbà kí a máa gbogbo àdúrà tá a ṣe tá a rò yóò gbà tó jẹ́ pé àlọ́ ń bá wa ti pamọ́ ni wọ́n á kó fún wa àwọn àmọ́ sọ fún wa lọ pé wà lọ ìgbà tó mọ̀ pé odidi ẹ̀sán báyìí ló ń bẹ fún mi orí kò gbàdúrà mi kankan láyé ẹ̀rọ mẹ̀dẹ́yìn alábòsí kéèdò àtọ́jà gbàdúrà láyé alọ́ ní ìlẹ́wò kánà lọ́dún mẹ́jàkójà alábòsí nìyẹn aláìmọ̀kànnì àmọ̀kẹta gbàdúrà bá tó wá rẹ̀ sàn táwa lè sọ bẹ́ẹ̀ láyé pé gbàdá tí wọ́n fẹ́ ẹ̀sán pọ̀ ọmọ òwúlẹ̀ gbàdúrà kankan o tọmọ bá ń fi pamọ́ o àníbi nínú kí alọ́wọ́ ó bá fi pamọ́ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta wà ìmọ̀ àyẹ̀sùn ìfàáyù nínú sòrò nínú kí alọ́wọ́ bá fi ti aburú tó bẹ́ẹ̀ sẹ̀ ẹ̀sẹ̀ bá fi ti padà wọn ò sì ní mọ̀ yóò mọ̀ bá dùn àwọn òbá bí àtàlọ́ sọ àti tó ń gbàdúrà òun sì máa lò gbàdúrà òun sí kí ni àdúrà òun gbà bẹ́ẹ̀ sì rí kò sí àdúrà tí yẹn ṣe tí ó kì í gbà. sọ ajẹ́ pé àdúrà ó ní ipa pàtàkì ní ìgbésí ayé mùsùlùmí mùsùlùmí máa ń tíráì láti máa ń ṣàdúrà a máa ṣe láàárọ̀ a máa ṣe lọ́sàn-án a máa ṣe lálẹ́ gbogbo bàlá a máa ṣàdúrà torí pé àmọ́ sàn kọ́lẹ̀ fún wa tó bá gbà síbi táwọn fẹ́yìn gàdá alihamudulilayi ó gbà ó dá wa lójú kó gbà tí ò bá ti gbà síbi táwọn fẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́ ó ti gbà síbò míì lánàá ní ìsọdún òrìṣà yẹn so kò sí àṣedànù ibi àdúrà ìfáàsì kí mùsùlùmí máa ṣàdúrà ní tọ́ka sí wípé ẹrú dáadáa ló jẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala so ìfira wa hàn gẹ́gẹ́ bí ẹrú àlọ́hùn òun gangan òun ní táwọn ṣàdúrà nígbà tá a ti wá rí báyẹn sẹ́yìn tí wàá ní àwọn orígun ìgbàgbọ́ kan wá ń bẹ táwọn afáǹpé ni màrọ́ sí lórí ìgbà torí pé mi gbọ́dọ̀ mọ́ mẹ́nu bà á. ìmánì tá à ń sọ yìí nǹkan mẹ́rin kan bẹ ẹ pé tí a bá pápẹ́ẹ̀tì nínú ẹ̀ yóò tí ì ní ìgbàgbọ́ nínú kọ́dà tá à ń sọ yìí lórí àti nígbàgbọ́ nínú ẹ̀ nǹkan mẹ́rin. alákọ̀ọ́kọ́ ká gbà pé Allah subhanahu wa ta'ala ó mà ṣé nǹkan tó ṣẹlẹ̀ sí wa ẹ̀yìn mọ̀wúlẹ̀ azàlẹ̀ ó mà sí tipẹ́tipẹ́ ṣáájú kálọ̀ tó dá sánmà àti ilẹ̀ fifty thousand years before kálọ̀ tó dá sánmà àti ilẹ̀ òun ló ti mà sí wípé nǹkan yóò ṣẹlẹ̀ sí wa àgbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ kágbàgbé Allah subhanahu wa ta'ala alima bima kana ó mà sí nǹkan tó ṣẹlẹ̀ wà máa yà kùn ó mà sí nǹkan tí ó ṣẹlẹ̀ wà máa làmìyà kùn nǹkan tí ò ṣẹlẹ̀ ó mà sí wà á yíra káàná káyí fàyà kùn tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ báwo ni ó ṣe rí ó mà sí. láwùkáná káyí fà yà kùn tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ náà ó mà sí látàkùbá àléyé ọ̀fìyà kò sí nǹkan kan tó pamọ́ fún Allah subhanahu wa ta'ala kò sí ìgbàgbọ́ wa àkọ́kọ́ ní ìsìn kọ́dà bọ̀ nǹkan yìí Allah ti kí ni ó mà sí tó bá ṣẹlẹ̀ ó mà sí tí ò bá ṣẹlẹ̀ ó mà sí tó bá ṣẹlẹ̀ báwo ni nǹkan yóò ṣe rí ó mà sí kò sí nǹkan kan tó pamọ́ tó ṣẹlẹ̀ báyìí tí Allah subhanahu wa ta'ala ó mà ìyẹn alọ́sọ̀nù sọ́tù pẹ̀lá ayé ẹlẹ́kejìlá alọ́dún wa anna mọ́ra kọ́dí àhá àtọ̀bí kú lè ṣe é ìmọ̀. alọ́run ní gbogbo nǹkan pátápátá òun ní ìmọ̀ òun òun lọ́rọ̀ kíríkà kò sí kọ̀kọ̀ kankan fún alọ́sọ̀nù àwọn ọ̀tá rẹ̀. alọ́run ní kọ̀kọ̀ ẹ̀yọ kan láì. ààrin ìrẹ̀bọ̀ ibi ọ̀ṣàhàdà ó mọ kọ̀kọ̀ ó mọ gbangba gbogbo ara jókòó yìí àmọ́ tí ń bẹ nu báyìí ní kálíkà àdẹ̀jókòó ti rà wá. ìyàwó tájọ sọ sórí bẹ́ẹ̀dì ìyàwó dẹ̀ ń plan tí kò ń sá lọ lọ́la ń bẹ̀ ń fọ ọ́ra olórí ń fọ ọ́ra ọ̀run bàbá ìdí àmà ìdí àwọn ọdẹ ìwà nu báyà àti àárọ̀ ọ̀la ló ń sá lọ ó sì máa gẹ́gẹ́ ó sì máa gẹ́gẹ́ ìmọ̀ táwa mọ̀ ìmọ̀ tó ní òdiwọ̀n ni. Ìmọ̀ Allah subhanahu wa ta'ala ìmọ̀ gbogbogbò ni kò sí kàtí ọ̀ma. Wa anna Allaha qad ahata bi kulli shay'in ilma. Ìmọ̀ Allah lọ kí n ká gbogbo pátápátá. Ìtí bẹnu báyà ara, ìtí bẹnu báyà wa, ó máa ń ya'lamu kha'inata al-a'yun wa ma tukhfi as-sudur. Àlọ́ òní ìgbà bá fojú sọ fúnra ní ìyá aláwọ̀ náà ǹjẹ́ ẹgbẹ́ pamọ́ sínú gbáyà èèyàn lọ́wọ́ náà yorùbá dẹ̀ burú wọn fojú sọ̀rọ̀ à ń fẹsẹ̀ sọ̀rọ̀ tó bá ti tẹ̀ mọ́lẹ̀ báyìí àbòsí bẹ̀rẹ̀ tó bá ti yíjú báyìí àbòsí bẹ̀rẹ̀ ètò òfojú sọ yẹn àlọ́wọ́ mà kò sí ìkankan tó pamọ́ fún àlọ́ sùtánù ọ̀tàrà àgbọ̀rọ̀ bàbá yẹn alákọ̀ọ́kọ́ nù hadith anabi muhammad sallallahu alaihi wa sallam hadith umar ibn hussein ó lé arákùnrin kan ó wá bá nàbí ìjọ kan arákùnrin wa sọ pé ya Rasulullah ìwọ òjíṣẹ́ aláwọ àwòrán ìlímà ahlul jannati min ahlin nar ṣé aláwọ ti mà sí ẹni tí ó jọmọ àlùjánnà àti ẹni tí ó jẹ ọmọ iná ṣé aláwọ ti mà sí tó mà sí kọ́lẹ̀ nàá àníbi ní bẹ́ẹ̀ aláwọ ti mà ẹni tí ó jọmọ àlùjánnà ó ti mà ẹni tí ó jọmọ iná kọ́lá arákùnrin wa sọ pé fàfíìmà yà àmàlùlà àmì lòun kí wọ́n ló fàtà ń ṣiṣẹ́ àníbi wàá dá lórí pé ọ̀là olùlò mọ̀lẹ́ sàrún lè máa kó ìkọlà o ẹni kálukú ni tí wọ́n kọ́ lẹ̀ fún òun ni ó máa ṣe ní ìrọ̀rùn fún láti máa ṣe ẹ wo olè táwọn èèyàn jà tó bó ṣe rọrùn fẹ́ lómi ìdọ̀ láti gbé ba kó pọ́ ọmọdé àkejì ẹ̀ orí ìdìbò gan ẹ wà àwọn tó pààyàn tó ń gbìyàn lọ́rùn yéésì jù lọ́rùn ó rọrùn tẹ́lẹ̀ ní òsì òun sì jù lọ́rùn ó rọrùn fún ẹgbẹ́ nípa da fún ìyẹn ó rọrùn fún ní tí wọ́n bá jẹ́ kálukú fún ló rọrùn sọ Allah subhanahu wa ta'ala ó ti mọ̀ nípa gbogbo nǹkan bá ta àwọn ọgbà pé àlọ́ ọ̀gá ṣe ẹlẹ́ẹ̀kejì òun náà àìkìtà bá àlọ́ òtí kọ́ọ́lẹ̀ ó ti wà lákọ́ọ́lẹ̀ ẹ̀yìndàwó lọ́dọ̀ rẹ̀ nínú lawul mahfuz ó ti wà bẹ́ẹ̀ yàtọ̀ sí kó màsí ó tún wà níbo kó lákọ́ọ́lẹ̀ kí ìgbà tó fẹ́ tẹ̀lé sí wa tó wà lákọ́ọ́lẹ̀ òdì méjì ìyẹn làwọn bá pè ní màrọ́síbìlì ìgbà ẹ̀ àwọn ìpínlẹ̀ ìgbàgbọ́ tàbá fẹ́ ní màrọ́síbìlì kọ́dà àlìmáàbìlì kọ́dà tàbá fẹ́ ní ìgbàgbọ́ náà kádà ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin nìyẹn ó gbọ́dọ̀ dúró ṣáfṣáf káwọn ìpín gbóńdó wá tẹ̀lẹ̀ ìmọ̀ àlọ́ òdì gbàwájú ó ń gbàgbọ́ ti ṣẹlẹ̀ ó mọ̀ ìgbà tí ó ṣẹlẹ̀ ó mọ̀ ìgbà tó bá ṣẹlẹ̀ kí ni ó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ló mọ̀ èyí tó jẹ́ kọ̀kọ́ ń bẹ̀ ó mọ̀ èyí tó jẹ́ gbangba ń bẹ̀ ó mọ̀ kò sí gẹ́gẹ́ tó pamọ́ fún àlọ́ sọ àlọ́ sáré. ẹlẹ́ẹ̀kejì oníkàgbà tó ṣe kíni ó ti wà lákọọ́lẹ̀ nínú láwùlì màfú láwùlì màfú nìyẹn ibẹ̀ ni àkọọ́lẹ̀ gbogbo ẹ̀dá wa àtọmọ ìdẹ́yìn àtàjọ̀nú àti jì àtẹnukó àwọn ẹranko náà ní kádàá ẹranko mi báyìí yóò já yóò já mọ́tò lẹ́nu ga yóò kú àwọn ẹranko náà èmi ń bẹ ẹnu wọn tó náà kì í rán ọmọ bí ẹ padà kà á pé òbí ma èmi ń bẹ méjì méjì ló mọ bí àwọn èrò tó wá fẹ́ máa la ọmọ ẹ lọ́wọ́ ní pẹ́pẹ́ àwọn ẹni máa bí méjì èmi ń bẹ ọkùnrin nìkan àwọn abo akọni ìdáná ọmọ bí àwọn ẹranko náà ní kádà àti àwọn náà máa ń ṣàìsàn wọn ó ṣàìsàn ṣàìsàn ṣàìsàn tó padà kò sí àwọn adìyẹ náà ní báyà sí wọn èmi ò ní pamọ́ kò ní bí eyín lágbàdẹ tí ì sìn ó kàn ní ìkiri náà ni báyọ̀ ti di alága nìyẹn ń bẹ lọ́dọ̀ tí wọn náà ń bẹ lọ́dọ̀ tí tiwa náà àlọ́ òtún kọ gbọ́ ẹlẹ́ abúlẹ́bùn amúrù abúlẹ́bùn amúrù àti oníkàtàbà lọ́wọ́ màkọ́ nílò ìkọlẹ̀ àyè ó ní àlọ́ òtún kọ gbogbo ẹ̀dá òtún sílẹ̀ kọ́bìlà ìyá kò kọ́ wàkàrà àrùsùrù àlẹ́mà ó ní àlọ́wò tí kò wù kádàrà gbogbo ẹ̀dá kalẹ̀ ṣáájú fifty thousand years ṣáájú kálù tó dá sánmà ó tó wá dálẹ̀ àdára ṣé àlọ́ ó wà lórí omi ló gbèsè èlé túmọ̀ sí pé àlọ́wò tí kò gbà àkọọ́lẹ̀ ọ̀gẹ̀dẹ̀ yẹn àti àwọn ẹ̀dá ìlú náà ó ti kọ́lẹ̀ ó ti mélòó báyìí ó ti méjì méjì ìmọ̀ sí àti kí kọ́ọ́lẹ̀ àbí ẹlẹ́ẹ̀kẹta òun ni àgbàṣíà fífẹ́ bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó fẹ́ bẹ́ẹ̀ yàtọ̀ sí kó ti mọ̀ sí yàtọ̀ sí kó wà lákọ́ọ́lẹ̀ fífẹ́ bẹ́ẹ̀ àlọ́rù ó tún wà tó jẹ́ kí nǹkan yẹn ṣẹlẹ̀ àìṣẹlẹ̀ nǹkan yẹn fífẹ́ náà ìgbà tí ò tẹ̀wá lọ́wọ́ ó fẹ́ bẹ́ẹ̀ màṣíà lọ́rùn fífẹ́ bẹ́ẹ̀ rẹ̀ ó wà lórí gbogbo nǹkan ó lò máa yẹ jù ìdí kàwé gbogbo tó bá ṣẹlẹ̀ nílé ayé tá a wà yìí ìnáma wà ní ìrọ̀dá ti yí wà kò dẹ̀rọ̀ ti yí. èròǹgbà gàgà rẹ̀ fífẹ́ bẹ́ẹ̀ rẹ̀ ni agbára rẹ̀ ni tí ò bá fẹ́ bẹ́ẹ̀ nǹkan yóò ní ṣẹlẹ̀. àlọ́ ni wọ́n máa tẹ̀sà àwọn ìlà àyẹ̀ṣà àlọ́ ọ̀gbìn àdàtì ṣèyẹn tó wà sí pé títẹ́lẹ̀ Allah subhanahu wa ta'ala ó wà lára gbogbo nǹkan abdulhamid amur ó sọ hadith kan tó bá ara tó bá lónìí ó láti lè sọ pé inna quluba bani Adam gbogbo kan ọmọ ànábì Adam kullaha bayna usbu'ayni min asabi' rahmah gbogbo ọkàn ọmọ ànábì Adam pátápátá ó kó sáàárín ìka méjì àlọ́ nínú àwọn ìka rẹ̀ ibẹ̀ ló kó gbọ́ kàwá sí àníbi wa sọ pé kàkọ́ ìgbìn wà èyí bí ìgbà tó bá kó ọkọ̀ ẹyọ kan nígbà tó kó ọkọ̀ ẹyọ kan parí péré ló kó dání bẹ́ẹ̀ ló ti kó ọkọ̀ ògbó wa sí àárín ìka méje rẹ̀ àníbi ni ìsọ̀rọ̀ ìgbòho àìsú ìyàṣà ibi tó bá wò ni máa ń darí rẹ̀ sí ó darí ilé síbi ìtẹ̀láṣà lọ yóò darí ilé síbi ìyapa lọ yóò darí ilé kó o máa lówó yóò darí eléyìí kó o tiẹ̀ máa padà sẹ́yìn yóò darí eléyìí kó bímọ yóò darí eléyìí kó ọmọ tiẹ̀ kú yóò darí eléyìí kó òun wòsàn yóò darí eléyìí kó òun lálàáfíà tó bá wù ní wàá darí ẹ̀sẹ̀ àwa láàmú ẹ̀sẹ̀ bàbá kó kí ọkọ̀ darí wa síbi dáadáa tòmọ̀síàtò rahman fífẹ́tẹ̀ Allah subhanahu wa ta'ala ó wà fún ọgbọ̀n kan ògùn tá a bá tó bá bọ́ sí agbàgbé àdánwò fẹ́ bẹ́ẹ̀ kábí pẹ̀lú. gbogbo tá a bá ṣe wàhálà fún tí ò padà wàá bọ́ sí agbàgbé bá lọ ṣe náà ni. ìkànnì àwọn afásùn náà wọ́n ṣe tàwa fúnjọ kan ní olúwa wọ́n ṣe tàwa fúnjọ. inú àwọn afásùn bẹ́ẹ̀ lówó ni. táwọn afásùn lówó wà dáadáa lẹ́tọ̀ àlọ́ máa ń ṣe yóò jẹ́ àfa lójú àlówó lọ́wọ́. ìlú àwọn àbúrò ìwà ọmọ malik àá olówó ni alakọ ni mọwọ tàdá ni ìwà ọmọ malik tẹ ń wọ ẹ àkọ́kọ́ mọwọ tàdá ni àwọn míì ń bẹ náà àfa ìwà àwọn ibùn àrọbí ibùn àrọbí ibùn àrọbí àfa ni olówó ni ó gbé odidi owó kalẹ̀ wọ́n fi ṣe fẹ́ǹsì nípò odidi ìlú ẹ̀ odidi owó ẹni yóò tó nígbà tí ìbá fẹ́ ṣe fẹ́ǹsì ogun ìlú èkó yìí wọ́n kò ló wá gbowó ẹ̀ kalẹ̀ tó àfáàní olówó yìí aláwọ̀ máa ń ṣẹlẹ̀ mí bẹ́ẹ̀ àwọn àfáàní wọn á ti tàwáfù lọ́wọ́ ó dẹ̀ ní àwọn ọkọ̀ ojú omi tí wọ́n kọjá àbọ̀ lórí omi wọ́n á sọ fún ní ìlú tó ti ń tàwáfù pé ṣé àwọn ọkọ̀ ojú omi yìí tó ń kọjá àbọ̀ wọ́n ti tẹ̀lé o sínú omi o ṣé kì í tàwáfù lọ ó ní alihamudulilayi ilé ìbá tàwáfù ẹ lọ kò pẹ́ ni wọ́n ti dé padà pé àṣẹ àti padà lọ wo àwọn ọkọ̀ ojú omi tó tẹ̀yìn táwọn ọjà dànù sórí omi kò sí ti ń kankan bẹ̀ ṣé ti sọ pé alihamudulilá ọdún táwa fún ọ. wọ́n máa ń bí léèrè pé nígbà tá a fún ní ìró ìbànújẹ́ lákọ̀ọ́kọ́ ẹ̀ṣẹ̀ alihamudulilá ẹ̀ bá ti ń lọ náà àtúpadà wá fún ní ìró ìdùnnú pé kò sí ti ń rẹ̀ ẹ̀tọ́ jẹ́ alhamdulillah oníṣẹ́ ìmọ̀ wípé gbogbo àwọn nǹkan yìí àlọ́ òlò fún un bàtẹ́ sọ fún un pàdé ẹ̀dẹ̀sọ ọdún lẹ́lẹ́ kejì pé rárá kò sí ìgbà kí ló wá bẹ́ ṣe gbogbo àwọn nǹkan yìí orí ìka àwọn làwọn kò sí èdè báwọn ti mọ́wọ́ kò dàbí àwa ìdí tẹ́lẹ̀ mi ìdẹ̀lẹ́ bọ sí lóyìn náà yẹn orúkọ ọmọ rẹ̀ kú ó sì dẹ̀lẹ́ bọ mo pàdé kan ní uc lọ́dọ̀ wa ń bá dàmẹ́ àlọ́wọ́ ẹ̀ sálọ sí tòun ọmọ tó bí obìnrin ni ó wá fún wọn á gbé e lọ wàlẹ́ olóhùn ní kírun wọn <laughs> kò sáà wò báyìí àní kí ẹ nínú bẹ́ẹ̀ lẹ́sẹ̀ fún yàrá bí kí n máa lójú wo sábà lọ́rùn sì gbọ́ máa ní tí mo sì ń kírun fún ọ àti ìkírun wọn kò yé kò yé rárá ní àwọn nǹkan yìí tán bí ó kọ yìí fẹ́ rántí ẹ̀sìn obìnrin ọkọ òsì ilé ó tọ́wù ó ẹnu hadith ọkọ dẹ̀ sick ọmọ dẹ̀ sick ó dẹ̀ ní ọ̀sẹ̀ ọmọ ọmọ dẹ̀ padà kú láti kọ́kọ́ tó dé alẹ́ ẹjọ́ tọ́mọ yẹn gangan kú náà lọ́kọ́ dé ó dẹ̀ bu ọmọ yẹn mọ́lẹ̀ ó dẹ̀ tẹ̀ sórí bẹ́ẹ̀dì ó dẹ̀ dàrú sàwọn bẹ́ẹ̀ ó dẹ̀ tìmọ̀ kó ti kú ọkọ dẹ̀ wọlé kò fi àdánwò yẹn kò fi kojú ọkọ yẹn tó tọ́wù láti bẹ́ẹ̀ ó dáná oúnjẹ fún un bàbá béèrè bí lágbájá ń kọ́ ń yà ọ̀rẹ́sì lọ́wọ́ ọ̀rẹ́sì náà ní àgbọ̀dọ̀ àwọn àṣẹ ọ̀rẹ́sì lọ́wọ́ náà bàbá jẹun ó làwọn tó súnmọ́ ara wọn lálẹ́ ọjọ́ náà ẹ̀wọ́ ìmọ̀ ẹ̀ ìgbà tó wá di àárọ̀ ọjọ́ kejì ìyàwó ìwà fi ọkọ ẹ̀ ó pèsè àbẹ̀ ẹ̀ mo fẹ́ bí ó lè rí béèrè kan ẹnìkan bá fi nǹkan sí wa lọ́dọ̀ tó ká bá ń tọ́jú ẹ̀ tó bá yá tó bá wá gbà ní tó bá wá gbà ẹ̀ nígbà tí wọ́n fi nǹkan tí wọ́n lọ́dọ̀ sáré àáfù náà ni Abdullahi tí ọlọ́run fún wa ó ti gba nǹkan ìlànà àná ìsọ̀run tàbí ìdíje ni. Níwèé lè ṣe olóyè ìwúlùmùlùmùlùmù tó bá sáré gbọ́dọ̀ àná bìbọ̀. Mo tún gbọ́ sùn lọ́wọ́ tí ọmọ mi bíbí kú. Ọba lọ fẹjọ́ sàdéla. Ànábì bá ra àbúrò ìyàwó rẹ̀ ni ó jẹ́ ń ta. Ànábì ní ṣe ẹ̀sùn mara yín lálẹ́ àdá. Ó ní bẹ́ẹ̀ ni àníbi ni aláwọ̀ fẹ́ fi àgbáríkà sí ọmọ òun fẹ́ sùn yẹn aláwọ̀ fi àgbáríkà sí ọmọ tí wọ́n bí yẹn aláwọ̀ ọmọ ńlá ni o ẹwọ ìgbàgbọ́ kí àwọn sàbí gbà pé mọ̀ṣíátò rẹ̀ ìgbà tí aláwọ̀ bá fẹ́ láti kọ̀kọ̀ kan sípò rẹ̀ ẹlòmíì torí pé ó ń lówó tẹ́lẹ̀ tí a ti ń fẹ́ ṣe ló lọ délé bọ́ sí ní lórí òkè ní lórí ìsàlẹ̀ ní lórí gbogbo àwọn ìjáde sọ àgbàdo tó wá jáde bí wọn gbogbo darí ó dẹ̀lẹ́ bọ́ báyẹ̀ àwọn tó lọ báyìí wọn lágbára kankan fífẹ́ bí Allah subhanahu wa ta'ala ọ̀dọ́ ẹ̀ náà ló padà sí òun ló ní nǹkan yẹn òun ló gbà lọ́wọ́ ẹ̀ òun náà ló tún padà sọ́dọ̀ rẹ̀ òun la máa ń bẹ̀ òun ni ọba dákúndákùn òun lọ́ba dákúndákùn kì í ṣe àwọn tó lọ báyìí ló lọ bá kì í torí òkè ló kú

àlóò lè fi ìjẹ́ mùsùlùmí pin kò fi ìjẹ́ nire pin kò fi ìjà àbá pin èyí tó bá ti fẹ́ pin fún ọ ni. òbí ìgbẹ́gbà tó ti wá ń kírun gba ọ̀rọ̀ rẹ̀ ò máa dà tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo yẹn ló di mùsùlùmí èròǹgbà lóò níṣẹ́ kò ní jẹ báyẹn àlóò fẹ́ ó jẹ́ pé ẹni kálukú yóò ṣe wílíìlì ni tó bá ń kó òṣè fìsáàmù lẹ̀ tó yẹ pé ẹni tó bá ti di mùsùlùmí ó kàn dolówó ni dégébìrì ṣe láti inú ọkàn ẹ̀ tó bá rí islam tó bá ṣe islam orí ńláńlá ni ò túmọ̀ sí pé wà dúró àwọn èyí fi yàn péyàn sínú ẹ̀sìn wa mọ́ wọn rí wọ́n á ti gba kínní kan ó dúró rárá àwọn tó fi ń pè wọ́n ní àwọn ń tà wọ́n wọn àdúró kò mí ìgbó wà bímọ kò mí ìgbé kínní kan hmm, àkọọ́lẹ̀ ọ̀tọ̀ islam ọ̀tọ̀ àfa tó jẹ́ ní ọlọ́pàá wá dá kò sí bí òní tẹ̀lé sí sáàdẹ̀bí kò tẹ̀lẹ̀ jáàdẹ̀bí ìyẹ̀bí ma méje mẹ́fà kú lójú ẹ̀ òsì wàhálà àwọn àṣírí àwọn àtọrọ dákun mọ́jẹ ọmọ sàárì ọmọ mọ́jẹ ntanáwó sàárì ọmọ sábà ní pé àdúrà kọ o sàdúrà tó straight ìwọ ló fẹ́ tanáwó sálọ̀bá ajé olówó lọ́sàn láì ní ìdìnnà kọ. sábà ní gbó bóun màdúrà ṣe ìkórè mọ́ ọkọ̀ gan mọ́jẹ ntanáwó sàárì ọmọ aláàtọ̀ apá lọ́sàn tó ní nídìí náà.

lọ́gbà àdúrà tó ń ṣe bọ̀ lọ́njọ́ ọmọ jẹ̀bù ń ṣe ṣe ó sì gbàdúrà ẹ̀ ìwọ́n tó ti fi clear oògùn ń ṣe ṣe ìwọ́n tó ti tẹ́lẹ̀ ọ́fíìsì ṣé tẹ̀tẹ̀ ẹnu ṣe ìwọ́n tó ti kíta èyí tẹ̀ ẹ̀ka náà ṣe gbogbo àwọn àdúrà jàkújà kúrò ẹ̀ tó ẹ̀ ṣàdúrà kó ní ìtumọ̀ èké tó kíkẹ́ tó máa dọ́pẹ́ tó pè fún ara yín níbi àdúrà tẹ̀ máa ń ṣe lọ́mọ ṣíàtò rahman títẹ́ bí àlọ́ ó wà ní gbogbo nǹkan ìwọ obìnrin tó ti bímọ ọkùnrin problem wọ́n fẹ́ràn wàhálà tó bá wà ní àkọọ́lẹ̀ wàhálà ìwà gẹ̀rọ lọ́sọ̀ spítù wọ́n ní òfin kankan tí wọ́n mọ̀ ṣàdúrà tó bá wà ní àkọọ́lẹ̀ òbí tí wọ́n sínú àkọọ́lẹ̀ kò sí dára yàrá ànábì Ibrahim ẹ̀ mọ́tò tó tó bí mọ́ ẹ̀wọ̀n ọdún ibùdó kẹ̀sí ìgbé wa kó ti lé ní two years ó tó padà bímọ ó ti padà bímọ méjì ó bí Ismail ó bí Isahak aláwọ̀ tẹ̀ sọ àdébí zakariya ìsèǹtì ó pẹ́kọ̀ọ́ náà ti bímọ ìsèǹtì ìyàwó ẹ̀ àgànni wọ́n tẹ̀ tọ́lọ́ lọ àlọ́ kí wọ́n àlọ́ lóòótọ́ làgàn lòun ṣùgbọ́n ó lè sọmọ fún un àlùfẹ́ bàrà fún ọmọ. àdébí àyù orin ẹ̀hún náà náà lòun ti bó ṣe já ànábì ó tẹ̀ tẹ̀ ó sí àlọ́ kí wọ́n àlọ́ ìní mọ̀sánìyà dùrù àtàrọ̀ àmọ̀rọ̀ ìní ìní àyè ti mú mi dákùn fún mi lálàáfíà àlọ́ àdébí Yunus ó kó sínú odò ẹja gbẹmí ẹja ní ìtú gbẹmí ẹja ní ìtú gbẹmí ó jẹ kéèké aláwọ láìláì láàrín subhanaka inna kuntu minaz zalimin àdúrà làwọn àdébí wọn ṣe déédéé wọn ṣe fọ kí ló ń wákàtí ẹni tó lọ báyìí tó wù láti wọn fi ṣe bóun ni ẹ̀dá ti lọ bá ẹ̀dá kò tiẹ̀ clear sí mi ẹ̀dá ó lọ bá ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ bóun ló ti bóun ṣe kí ló tó fa lẹ́dàá lẹ̀ ìbẹ́yìn náà lè máa sọ pé eh, ọlọ́gbọ́n dorí ẹja mú alóhùn ló lọ bá òun ló sọ àrọ̀ ara rẹ fún òun ló gbọ́ òun ló máa tó òun sì ló mọ gbọ́ ẹ̀ kò sí nǹkan tó pamọ́ fún ọ̀rọ̀ kọ́dà ó le gan ẹ má di ẹlẹ́bọ nítorí ẹ̀ ẹ dúró síbi nǹkan tí Allah subhanahu wa ta'ala bá pèsè fún yín èyí tó jẹ́ lẹ́ẹ̀kẹta nìyẹn èyí tó wá jẹ́ lẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ òun náà ni àlùkò òun ló dá gbogbo nǹkan gbogbo tí ń gbẹ́jẹ́ ayé pátá àlọ́ òun dà lẹ́yìn tí tẹ́ta yìí òun ló dá nǹkan rẹ̀ ṣé àti ẹjọ́ kò lé lórí òun ló dà gbogbo máàkì tí mo fi ń sọ̀rọ̀ yìí òun ló dà gbogbo tẹ́ bá ti rí ilé ayé pátá ẹ̀dá àlọ́ gbogbo wọn pátápátá ilé òfà tó fi rí bẹ́ẹ̀ ìyìn tí wọ́n ti ṣe wọ́n ta ló igi tí wọ́n fi kàn án ta ní aláàdọ́ ní ìbọn ló ní igi rẹ̀ aṣọ tààdà ẹ̀ka ń kó wọ̀ ìhòòhù náà fi ṣe ta ló ní machine náà fi manufacture ẹ̀ gbogbo nǹkan tó pọ̀ síbẹ̀ ta ló ní gbogbo nǹkan kọ́ wá sá ẹ̀dá àlọ́hùn àlọ́hùn ni wallahu khaliqu kulli shay wa huwa ala kulli shay wakil èmi ni mo dá gbogbo nǹkan bá wá ta sòló pàtó yẹ pé ẹlòmíì tí ó bá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn nígbà tó bá rí òyìnbó tó ṣe nǹkan ló sì fẹ́ tẹ̀lé bọ̀ á òyìnbó wọ́n ti ti èèmà tó rí níbi nǹkan yẹn ni títóbi rẹ̀ ta ló gbé fún ọlọ́sùn subhanahu wa ta'ala ọpọlọ tí òyìnbó lò tó ti tó nǹkan yẹn jọ ta ló yẹn òyìnbó gangan fúnra ẹ̀ ta ló ní àwọn nǹkan ta ló ni pọ̀ fàhádà èmi ni mo dá yín mo dẹ̀ dá ẹ̀rẹ́ síbi nǹkan tí ó wúlò fún yín báwo la ṣe mọ̀ pé igbó bàbálà fọ́rẹ̀tì burúkú ni kí ló fún wa ní ọpọlọ tá a ti lè ṣe síbẹ̀ fi ṣe gbé fún wa kò fáwọn ẹranko gbogbo ẹranko tó wà ní ogbó látọ̀tún yìí kò sí ọpọlọ tí wọ́n fi mọ báwọn olówó ṣe ṣe bẹ̀ tí wọ́n fi ṣe gbé fáwọn wọ́n ń gbé bẹ̀ náà àlọ́ ló ń dá wa fàájà ó dẹ̀ ń dá ẹ̀ tí ó ń fún alọ́pọlọ bá a ti ṣe kankan bóyá láti mọ̀ bóyá láti mọ̀ kí la lè ṣe tí omi òbí ní pẹlẹtíẹ̀tì wa bóòlù àti mà kí la ṣe tí òtútù bá mú wa bóòlù àti lè ṣe kí lòtútù là á ṣe tí òtútù yẹn òbí ní bóòlù àti mà gbogbo nǹkan bá dá Allah subhanahu wa ta'ala láà máa gbé títóbi rẹ̀ fún ẹ mọ́ sọ òyìnbó di dákìdí ọlọ́run ọlọ́run ló dóyìnbó òun ló dọ́pọlọ rẹ̀ òun ló dá nǹkan tóun náà tó pọ̀ òun ló dá ẹ̀rẹ́ ìtẹ̀gbẹ́ bó ti dé bó ti dé bó ti dé àwọn nǹkan tí ẹ pé ká pé one thousand a lè lift ẹ̀ kó lẹ̀ àlóhùn dẹ̀ fún alọ́pọlọ pé ẹ̀jẹ̀ àṣẹ máa ṣe nǹkan lẹ́kí yóò sì gbé láì tẹ̀ ní wàhálà kankan igi tó tóbi lẹ́gbẹ́ tabaníkà máa wu alẹ́nu ọdún kan bẹ́ẹ̀ a sì ní machine tá a ti wọ̀ báyìí gbìgbìgbìgbì láàrin ìtẹ́jú àyà ó sì wù jáde gbogbo nǹkan wá sẹ́yìn dáa lọ àwọn náà láà máa gbé títóbi yẹn àwọn láà máa gbé fún padà ìdá nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ìmọ̀ àlọ́wù ó mọ̀ sí gbogbo tó bá ṣẹlẹ̀ kí ẹlẹ́ẹ̀kejì ó ti kọ́ lẹ̀ àbí ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ mọ̀ṣíà rẹ̀ ẹ́ fífẹ́ bẹ́ẹ̀ rẹ̀ ni tí ò bá fẹ́ bẹ́ẹ̀ nǹkan yẹn ò ní ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni pé gbogbo nǹkan pátápátá tó wà ní ayé ìta ló dáa Allah subhanahu wa ta'ala tẹ bá lọ wo parí rẹ̀ ibi tí nǹkan yẹn ti wá ẹ padà rí pé ẹ̀dá Allah subhanahu wa ta'ala òní. ọpọlọ tá a fi wọ́n ń ṣe tá a fi ń transform ẹ̀ tá a fi ń yí padà tá a fi ń yí padà sí tó wù nígbà tá a bá wú ẹ̀jẹ̀ aló fún alákọlọ pé ká chéjì ẹ̀jẹ̀ yẹn ká sọ di gàrí ká sọ di kinní kan ká sọ di wòfú àlọ́ náà ni kò fáwọn ẹranko ẹ̀gbẹ́ tẹ́ bá fún ẹranko náà ni ó jẹ kò sí ọpọlọ tí ó fi hàn pé bọ́ọ̀lù ló ti lè ṣe àlọ́ ló tá a bá bẹ sú bẹ́ẹ̀ bá ti gbé fún ẹranko ni ó sì jẹ náà ni aṣọ kan tó wà lọ́rùn rẹ̀ láti jọ ìkó náà ni wọ̀ láti sọ àlọ́ òòlà ìsìn ká dúró déédéé nídìí ẹ̀sìn wa ìgbọ́n lọ́jọ́ ti lọ ọjọ́ ti ń kọ̀wé sí mi dáadáa so ká dúró déédéé nídìí ẹ̀sìn wa Islam tá à ń ṣe àní problem kankan bẹ́ẹ̀ bó o lọ ní ẹ̀sìn míì náà ní tó wà lákọọ́lẹ̀ náà ló sì lè ṣe ṣùgbọ́n ó di kèfèrí àbí Allah subhanahu wa ta'ala ló sọ wá di kèfèrí o àmì fún agbègbè tí wà o àwọn fi àsìkò yà fi ń bẹ̀ ẹ́ dákun ọjà kíkà dára burú mọ́jà ṣẹlẹ̀ síwájú dáa kí ni wàá ń dùn dákun bọ̀ mọ́jà ìbàjẹ́ kan gbogbo ètò tó ń jẹ́ ìbànújẹ́ kò sí bẹ́ẹ̀ kankan ó ṣe wà tí ó lè ní kankan tí ó mọ bànújẹ́ lórí ara wa ni lórí ìyàwó wa ni lórí iṣẹ́ wa ni lórí àwọn ẹbí wa ni lórí ìgbésí ayé wa tó jẹ́ ẹ̀dùn ọkàn fún wa tó wà láwù dákun bá yí kíní ìpadà àwọn tí a ti tó a fi ń gbà láwù dákun bá yí padà sí dáadáa wọ́n jẹ́ kí aburú ṣẹlẹ̀ sí wa ó kéré tóbi ní màbísọ́ ẹ̀sẹ̀ nìkọ̀ọ̀kan wa a máa lọ a máa bọ̀ màbísọ́ ẹ̀sẹ̀ nìkọ̀ọ̀kan wa máa fi ìdáàbòbò rẹ máa fi bò wá à ń bẹ̀ ọ́ ní gbogbo gbàdákùn máa gbàdúrà wa dákòjó tì wá àrísìkí láti ṣe gbèsè ayé wa láti ṣe ẹ̀sìn tí ni wa lóò fi máa dùn dákòjá lé wa lọ́wọ́ gbogbo àwọn èso dálọ̀ wá fún wa láwọn ọmọ wa dákòjọ́ àtìkọ́jú síbi Islam àkọ́jú síbi súnà lọ́jọ́ kan ìsìgbà o gbogbo àwọn ọmọ tá à ń banújẹ́ lórí pé ọmọ tí a fẹ́ yà báyìí dákòjá ní ìyípadà sí dáadáa lótú àkọwà pẹ̀lú wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته

gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kọ́mọ lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sìn wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà nínú wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàsọ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá fọmọ sí Daru for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda dúró dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìtìdáyà ìdádíyà kànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni abidul quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́. tàgbàtọ̀dọ̀ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen òkúdàrẹ́ lọ́ọ̀yọ̀ road five masfala yana bikẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. telephone zero eight zero eight five two three seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ́ lọ́gbẹ̀kọ́ mẹ́.